Amém. ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم الظل ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وأصبح فؤاد أم موسى فارغا إن ذلت يديه لولا أن ربطنا على قلبها لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المرابع من قبل فقالت هل أدلكم فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم يغفلونه لهم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها يا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ọ̀fẹ́ ilé ti ẹjọ́ fún ọlọ́run ọba ọba tí tún fi àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ tún fi jíwá sáyé lójúmọ́ tòní ọpẹ́ fún ọlọ́run ọba náà àǹfààní ńlá ńlá ilé ti ya ní ìtìyàrí pàlátọ̀dọ̀ ọlọ́run wọ́n ti pé ó dá wa sí títí di àsìkò yìí àǹfààní kan ni ìjà sí pé kò sí iye tí a lè ní lówó lọ́rọ̀ ní kò láyé ilé tí a lè fi ṣẹ́ra rẹ̀ kò sáyé fún àwọn bàbá sọ pé kíkan ti dé bá. wọ́n ti fọ́lọ́run bá lórí kó ṣẹ́wàá kò yé mi kì í ṣe agbára ẹnìkan láyé kì í ṣe agbára àti àṣẹ ọlọ́run wọn náà ní ṣiṣẹ́ kò wá sáyé tàbí ṣiṣẹ́ kò yìí tọrọ àlékún ọlá ọlọ́run fún àbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam al-mabi'ath rahmatan lil alamin ẹni ọlọ́run ọba gbé dìde kí ìdíje rẹ̀ tọ́lọ́run bá jẹ́ ìkẹ́ gbogbo àgbáyé tí gbogbo ànábì ọlọ́run tọ́lọ́run ọba ti rán sáyé wọn nìkan ló jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ̀ ni ẹ̀ṣá ni nítorí pé òun ni ànábì jíṣẹ́ kárí ayé ọlọ́run ọba fi ṣe gbogbo ayé gbà ọlọ́run ọba fi ràn án ẹni tó bá wá gbọ́ tó gbà lọ ẹni bẹ́ẹ̀ rẹ̀ tó ṣe oríire kí ni àti nínú wà nínú wọn alhamdulilayi ẹni tó ń bá tó kọ sí ọ̀gbọ́n yìí ọkọ̀ tó kún tó yí pàkọ́ lóun ọ̀tá àdé tẹ̀lé ló e. wá ń jagun ní èsì lọ́bẹ̀ fúlànà bíi mí kan lòun fẹ́ tẹ̀lé e, àbí tẹ̀lé kan lòun fẹ́ ṣe lẹ́yìn ìgbà tí ọlọ́run ló fi Muhammad bin Abdullahi dìde ìgbà yẹn báyìí kan yín kà sẹ́yìn báyìí kò tí ì ṣe sọ́rọ̀ ọba torí rẹ̀ dátà yìí alhamdulilayi ala hadihi al-ni'mah àwọn tó pẹ́ fọ́lá ọba lórí ìkẹ́ ìṣe ìjẹ́ mùsùlùmí ilé tí o ṣe fún wa yìí nta wa ṣe láyé kankan wọn náà ní ta ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwa sí lọ́hùn àwa sí ọlọ́hùn ọba láyé ní ṣe nta wa ṣe láyé náà lérí àbáwádà ní ṣe jó àgbóúnjẹ nìkan látòrí rẹ̀ wá sáyé kí ṣe fájà bálà nílé yẹn ká jẹun láyé ká wọṣọ ká kọ́lé àyàbálà nílé àwọn tọ́lọ̀ bá tó rẹ̀ dá wa wọn náà ní kálí wa jọ́sìn fún àwa ń bẹ ọlọ́run kó jọ kó tó wà fún ìjọsìn náà rọ̀ wá lọ́rùn kó tó wà ṣàánú wa. wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún wa ìtàn ìgbésí ayé Ànábì wa Mùsá alayhi salatu wa salam ẹ wo lára ọlá àti ìyàtọ̀ ìtì islam fi yàtọ̀ sí gbogbo ohun tó kù táwọn náà lẹ́sìn láyé lónìí rèé gbogbo ọgbà yóò ń sábà ti dárúkọ àwọn anábì ọlọ́run àbí kí a máa tọrọ fún wọn. pípé alayhi salatu wassalam kódà tó fi dárúkọ anábì wa Isa alayhi salatu wassalam abẹ́rẹ́ báyìí ìwádìí orúkọ aṣíwájú wọn ti ń ṣàkẹ́yìn dé lẹ́yìn na, ó ń jí ìwé tí islam pé àwọn ànábì ọlọ́run ní pé ìkan náà ni laa lánàá fáwọn lẹ́yìn ìwọ ni káyé àwọn tó tọ̀ nìkan kì í ṣe ànábì ọlọ́run àwọn ọ̀láìkẹ́ nìkan rárá gbogbo wọn pátá náà la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo wọn pátá náà la wá sọ pé ìbọn ọmọ ọsàn náà ní kókó ya tí kì bá ń ṣe àwọn tí wọ́n fà náà jẹ̀kan lọ́lọ́run ní jáwa máa máa bú ni àbá gbéni tó tún ju kàn mí lọ gbéni tó ju ọmọ ọlọ́run lọ kọ́pẹ́ lọ́lọ́run kódà kódà kọ́pẹ́ náà ló tún dá ọlọ́run tún dá gbogbo ayé àwọn ọ̀rọ̀ àwọn àtọ́rígì yẹn pọ̀ gan gbogbo eléyẹn náà ò tí ì tó káwa wá bẹnu àtẹ́lò a sì máa kanlé àfun ní ọ̀wọ̀ tó tọ́ sí i pé kì í ṣe òun kì í ṣe máa rẹ̀ ní gbogbo táwọn ń pè yìí kìí ṣe ohun tó lọ́wọ́ sí kìí ṣe ohun tó yọ lórí kí n tẹ̀yìn ṣe nǹkan kan tó fi lọ́lẹ̀ sáyé bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì ọlọ́run bá tó kù ẹni ìkẹ́ ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni ọ̀wọ́ ni wọ́n ẹni ẹni kankan nínú èmi àti ní ògbà láti tàbùkù wọn ṣùgbọ́n ẹni sábà kan máa wá tẹ̀lé nínú wọn òun náà lẹ́ni tọ́lọ̀ bá rán sí wa gbẹ̀yìn kọ́kàn mi tó kàn wọ́ tó kàn gbogbo ẹni tó náà ń gbọ́ wa a ní ọjọ́ kẹwàá nínú oṣù Muharram táwa yìí ọjọ́ ńlá kan ní nínú ọjọ́ ayé eléyìí tí ó mú ìṣẹ̀lẹ̀ ńlá kan wáyé tó bí gbígbà rẹ̀ lọ́jọ́ náà sì ní jẹ́ ọjọ́ kìló náà èyí jẹ́ ọjọ́ ọjọ́ kẹta èyí jẹ́ ọjọ́ kẹta gẹ́gẹ́ bí òǹkà ti kọ̀lẹ́kọ̀ọ́d. wọn náà ní ọjọ́ kẹwàá oṣù yìí aníṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ tó di ààrẹ gbígbà tẹ́sí méjì ti jẹ́ third tó bá ti jẹun the tenth of this month oṣù maharo oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀rọ̀ ọjọ́ ààrẹ àṣùrọ̀ ilé iṣẹ́ anábì sallallahu alaihi wasallam ilé ètò gbà táwọn sàhábà gbà tó dẹ̀ fi lọ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ wọ́n á ní ìṣẹ̀yẹ ká mọ́ kí ló bì àti wá sọ díẹ̀ fún wa. ẹ̀sán tó bí ààrẹ náà tó jọ gan ni gbòǹgbò tó bí ẹgbà náà la Musa aleyhi salatu wa salam. kúrò akúrò àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀. Ọjọ yìí wọn náà ni ọjọ tọ́lọ́wọ́n bá tẹ Fir'aun lórí tó parẹ́ sáà ń gbòòmí àti táwọn náà kọ́ wọn ní tẹ̀lé láti lọ pa ànábì Musa àtàwọn ọmọ ogun rẹ̀ ẹ̀rí kọjọ́ ńlá ni. àwọn ní tàṣẹ ní Fir'aun man huwa Fir'aun wa man huwa Musa alayhi salatu wa salam ó yẹ ká tiẹ̀ sọ díẹ̀ fún wa nínú ìtàn tó ti ayé ànábì wa Musa alayhi salatu wa ìtàn yìí láti gbàtà ti bẹ̀rẹ̀ rẹ̀ àwa rí wípé ṣé ìtàn ànábì wa Musa alayhi kò sí bá ti fẹ́ sọ́tà ní sọ̀rọ̀ fìràwọ̀n ma ó lẹ̀ pọ̀mọ́ra wọn láti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ títí ànábì Mùsá ti fìràwọ̀n fìràwọ̀n ti Mùsá lọ ànábì Mùsá balayé rẹ̀ ṣùgbọ́n wọ́n jọ tọ́njọ́ kan náà fìràwọ̀n padà fi ayé lẹ̀ fún ànábì Mùsá alayhi salatu wa salam ó tán ṣojú ayé ànábì Mùsá òun ló tọ́ ànábì Mùsá láti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ títí níta àwọn ènìyàn sábì wá jẹ ànábì ọlọ́run tó fi bẹ̀rẹ̀ ṣẹ ọlọ́run. ẹ ṣe fún ànábì Mùsá ẹ wá rúbi sọ́gà rẹ̀ rárá o sẹ́ni tó tọ́ tó ṣe orí tó pọ̀ tó yé ikú kò rí bẹ́ẹ̀. kí ló bí ohun tó wá ṣẹlẹ̀ láàrin wa ìṣòro àwọn ọmọ wa parẹ́ tí ànábì fi wá ṣẹ́kù ó ṣẹ̀jẹ̀ bí tí ànábì Mùsá pàkọjá àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ ibẹ̀ náà ni fìràwọn náà ló náà fẹ́ gbà ló ń bá parẹ́ sínú omi náà anabi musa dẹ̀ lọ anabi musa dẹ̀ wá dúró láre gbà ah, ẹni tó tọ́ mi rè ẹni tó ṣìkẹ́ mi rè pípẹ́ kíni tó pa fìràwọn rẹ̀ kì í ṣe ń sápá anabi musa ká láti ní kó má parẹ́ oṣù tó sí ntola anabi musa alayhi salatu wa salam kì í ṣe ń sagbara fìràwọn ká pẹ̀lú gbogbo ọlá tó wà àti kò ní láti sọ pé kíkìrà kí musa máa ń là ń gbà tó là yìí làwọn yẹn bí a sọ díẹ̀ fún wa nípa àtàn tó ti ayé àlejò amúta aleyhi sọlá tó sọlá wọn àwọn bá ní. ọ̀sìn títú eléyìí fún wa lánàá pé ayà kan ní eléyìí tí ò sẹ́nìkan nínú àwọn ẹni rẹ̀ tàná eléyìí tí wọ́n tù wọ́n sì wọ́n ní àwọn tọ́lọ̀ wọn bá fi bẹ̀rẹ̀ àwọn sówàlì kí lọ́nà wọn bá sọ lẹ́yìn rẹ̀. níka àyà tòlùkìtà tìlúbì. ẹnu mi lè ṣe béèrè fẹ̀yìn náà ẹ̀ṣẹ̀ wá gbé àwọn fún ṣàǹtúbà kan àwọn náà bá tù kálá bí túmọ̀ rẹ̀ fún wa ni sallallahu alaihi wa sallam kúrẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣe sí báyìí ẹni pa pàdé ẹni tuntun náà yé ìlànà náà bí yékéyéké kó wa mú àyà alukur'ani kan àbí kó wa mú ọ̀rọ̀ ànábì kan kó wa bẹ̀rẹ̀ sí sí lórí ara rẹ̀ kó ma wá fi tu fún àwọn èèyàn láyé kó ba lè mú ìtumọ̀ mo fẹ́ sọ ntẹ́nìkan ò gbọ́ rí mo fẹ́ wí ntẹ́nìkan ò wí rí ẹni tó bá dẹ̀ lóun fẹ́ ṣe ntẹ́nìkan ò ṣe rí ìwòkójú rẹ̀ náà rí ntẹ́nìkan ò rí rí lórí báyìí níta lẹ́sìn òun náà ní ìṣèjà òun àtàrò sàlàbà kárìn lórí ìlànà àwọn ẹni rere tí wọ́n ti lọ lórí àwọn ànábì ọlọ́run lórí àwọn tí wọ́n tún tẹ̀lé wọn láwọn ẹni rere. nǹkan ayà àtúnkìtà àbílmọ̀bí. náà bá ní eléyìí wọn náà ní àwọn àmì àwọn àmì tó pọ̀ lórí ìtọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ sáyé sísan gbèsè ayé ànábì Mùsá ò tó lámì ni ṣáwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ńlá ńlá tó ṣẹlẹ̀ yóò tó lámì ni àmì màá níwọ̀n àwọn àmì tó kílẹ̀ tí ò rújú pàápàá kì í ṣe ní láti jẹ́ ká mọ̀ wípé alukurani mi ò fi ọlọ́wọ́n ọba kan ni títí àti pé òun ní kan ṣoṣo ibẹ̀ lẹ́sìn lè rí kẹ́rẹ́ àlàyé nípa ìgbésí ayé àwọn ànábì ọlọ́wọ́ tábà tẹnu bọ̀ pé sẹ́yà náà bí wà ní sánà alayhi salatu wassalam ìyá lanu àwùjọ á sànà bí Musa ni ọlọ́run rárá sí gbogbo ayé rẹ̀ bẹ́ẹ̀ sì rí kì í ṣe òun láti ìgbà tí wọ́n ti fẹ́ tí wọ́n ti bí ìyá rẹ̀ láti tí wọ́n tó bí ìyá rẹ̀ bàbá ìyá rẹ̀ ọmọkùnrin ló ń tọrọ ó tó padà wá dájú pọ̀ ọmọbìnrin ló bí ó tún wá bí sánà ó tún wá sọ fọlọ́ ń gbá ọkùnrin ni mo lè rí sí òṣùgbọ́n obìnrin ni ṣùgbọ́n mo sọ ní mọ́ríà ìyá ànábi ìsá nìyẹn ọlọ́run sọ̀tàn gbèsè ayé ìyá rẹ̀ títí dìgbà táwọn èèyàn bí ń dìkọ́ èmi ni màá tọ̀ èmi ni màá tọ̀ kó tó di tó wá dọ̀dọ̀ Zakariya kánábi Zakariya tó wá gbà tọ̀ títí dìgbà tó fi wá di tó lóyún oyún ẹ̀ ní mímọ́ látọ̀dọ̀ ọlọ́run tó fi wá di ànábi wàá ń sá alẹ́ sọ́lá tó sọ́lá tó ń pè ní jésù tó tó ti wá dìgbà tí ìyá àlẹ́bìnrin sátà ń pè ní maria tó fi dìgbà tó ń rọbí ọlọ́run bá tó kó kú ìtàn yìí fún wa nínú alukur'an sọ́dọ̀tò maria àtàwọn tó wà rí nínú ní amadi àárọ̀. ìdáyà tulkita bílmùbín. ọlọ́run ọba ní ìta fẹ́ mí iná ìtẹ̀ ń gbọ́ iná àní ńlá kan ní látọ̀dún ọlọ́run. إليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون الله لو بيت ìtàn àgbésí ayé anábì Mùsá àṣẹ ní ńlá kan tó ń nà ńlá kan lákàláyé ó lókìkí nígbà tó náà wà láyé tí ò fẹ́ pé méjì ó fẹ́ sí méjì fèrè àwọn láti kó tiẹ̀ tó ń lo ọlá ọlọ́run fẹ́ sọ fún wa lẹ́kọ̀ọ́ mi tí gbogbo ẹni tó gbọ́ lọ́wọ́ bọ́ lódodo tí lè ti bèrè náà tó lékún ní ìmánì wọn. inna fir'auna ala fil ardi wa ja'ala ahlaha shi'a tẹ̀síbù ọlọ́run. ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé inna Fir'auna 'ala fil ardi. ó ní dáadáa ju Fir'auna. ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ ní. 'ala fil ardi. ó má ti yàn ga lórí ilẹ̀ o. wa ja'ala ahlaha 'ala fil ó ṣe mọ́tòmọ́tò lórí ilẹ̀. inna Fir'auna 'ala fil ardi. Fìdáhùn máa ti gbéraga lórí ilẹ̀ o. Ìpàdé àlà àlàhà sí àá. Kórìíra rẹ̀ ó gbéra rẹ̀ kẹ̀sí ayá kò sí tí ó ṣàgbéra rẹ̀ tán. Kọ́lá ó dé ilé sọlá yìí kan aná. Ọ̀pá fún ọmọdé àlá. Ó dé ilé sọlá yìí kan fún àwọn ọmọ Mísírọ̀ ọdún náà yìí pé èmi náà lọ́wọ́ ọba ayé tó ga jù lọ. Ẹ wọ àyà àyà nílé kò sí yàn kan tó máa rìn nílànà ṣẹ̀tọ́nì tí ò ní láyà tó ní ọjọ́ kìíní àná ti ṣẹ̀tọ́nì náà kọjá ayé rẹ̀ tí ó tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run ọba tó fún láì àǹfààní ó sì ní tàbí tó ṣàlàyé ọ̀rọ̀ kí ló ṣe tó fi jọ́sùn fún ti tó fi tẹríba fún ádámù tí mo jáde mọ́ ní ẹ̀ tẹríba fún. ó dẹ̀ tún ní àyà ó tún ní àyà wọ́n sì ti máa wá sọ fọ́lọ́wọ́n bá ipe anna fayọ̀ mímu níwájú ọlọ́wọ́n bá tó ta wọ́n tún sọ fọ́lọ́ fún ọlá kọta ní. ó lóun da dúró ẹni tó ní kó ń bá òfin ìṣẹ́jú ìṣojú mi ló ti da. ọlá ní mi náà. ó lóun da dúró ó nítorí pé inú náà ni wọ́n lọ́wọ́n ti bá òun. ọ̀hánà kọta ó mi ilé tí wàá dá látara yẹn fẹ́ rọ̀ pọ̀ lásán yẹn wá ní máa wá tẹ́rì fún un tó ń dẹ̀ mọ̀ ìpìlẹ̀ rẹ̀ ẹ̀ráyà nílé. ẹ wá rí gbogbo ẹni tó náà bá rìn nílànà èṣù lónìí ó máa ń náyà púpọ̀. iná bí ọ̀rẹ́ òun náà ẹ̀ láàbìn àwọn. Fìràánù náà ṣe ó ga lórí ilẹ̀. Wàjà ilẹ̀ ẹ̀fẹ́lẹ̀ náà ṣèyà ara. Ó wá mú gbogbo àwọn èèyàn, gbogbo àwọn tí wọ́n jẹ́ ni wọ́n jẹ́ àwọn ìran anábì musa alayhi salatu wa salam gbogbo wọn pátá ó wá kí wọn yẹlẹyẹlẹ ó dà ní wọn rú ó fọ wọn ká kí ni tó wà ń ṣe fún wọn. yẹ̀sán fúnpọ̀ ìbátan منهم يذبح أبناءهم ويستحيي نساءهم. Ntí Fìràánù ṣe ń bà náà ni pé yẹ́sẹ̀dì àkùtọ̀ ìfà ó máa wọn kan nínú wọn ó yẹpẹrẹ wọn ó gbéṣẹ́ wọn sílé wọn lọ́wọ́ ó dangúdì wọn ó rẹ̀lẹ́gẹ́dì wọn ó wá mú àwọn ọmọ wọn ọkùnrin gbogbo ọmọ tí wọn bá ti fi tó bá jọkùnrin ó wá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pa wọn. pẹ̀lú àṣẹ yìí o àṣẹ ló máa pa wọn fún mi ẹ lọ máa pa wọn fún mi a sọ fún wa lánàá pé kí ló fi ẹ lọ máa pa wọn ó dẹ̀ wá fa tó jẹ́ pọ̀ ọmọkùnrin ni wọ́n ń pa lásìkò ìgbà tó yẹ pé wọ́n bá lu ọmọkùnrin lásìkò ìgbà náà kílẹ̀ wà náà tó wà lẹ̀ ń bẹ̀ náà láyé dídò ní kàkàkiri àgbáyé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà bá lu ọmọkùnrin jọmọbìnrin lọ afẹnusọ́ba pààyà ọlọ́run ni ò ṣe yàtọ̀ láàrin wọn. ìṣesí ẹ̀dẹ́ èèyàn òbí ọ èèyàn níṣọ́ wa àtọkùnrin wa àtobìnrin wa náà ní ká máa pàtàkì ọmọ ọkùnrin àti ọmọbìnrin lọ ṣùgbọ́n tó bá pààyàn ọlọ́run á mọ̀ pé rárá ìyẹn gbọ́dọ̀ máa pàtàkì gbogbo ọmọ kó máa bílọ̀ ń ọkùnrin ni yóò ṣùgbọ́n tá a bá kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ kódà tó fi kàn yà wọlé ẹ̀rí pé tó náà wọ́n máa jẹ̀ náà ni pé jẹ́kẹ́ mi náà bọ́kùnrin ní bọ́kùnrin nínú ilé ọkọ mi yìí àrólé lọ́kùnrin bẹ̀bẹ̀. ó ṣe wà náà ní lánàá lásìkò gbà tí wọ́n mọ pàtàkì ọmọkùnrin ní ìtorí kíni nítorí àwọn àǹfààní ńláńlá tí wọ́n ń ro kàn látọ̀dọ̀ ọmọkùnrin bí kí wọ́n kó wọn ṣiṣẹ́ okòókò bí wọ́n kó wọn dá ẹran jẹ bí kí wọ́n kó wọn jagun jẹ́ kó gbogbo àwọn iṣẹ́ ńlá ńlá yìí obìnrin ò lè láǹfààní àti wọn ṣe bí kí wọ́n lásìkò gbà náà ni fìlànà wa ṣàyà gbangba tó ní ìdòdì fóun ti kẹ́fì ó ti gbọ́ ọmọ kan ń bọ̀ bọ̀ wá bọ́ láwọn gba àkótó mi sọ̀rọ̀ tó gbogbo wa kàn án bẹ́ẹ̀ kí ọmọ bẹ́ẹ̀ wá sí. ìbáṣíjú àdínà àwọn. ó wá ní kàkà kí ilẹ̀ kú ilẹ̀ ayé àṣà ni ẹ máa fa gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti bí nínú. ọ̀yẹ́ sọ̀rọ̀ yìí ní sáà àwọn ṣùgbọ́n àwọn tí wọ́n bá bí tóun bá jóbìnrin ẹ fi lẹ̀. iná òòkà nàmínà lè mọ fún ṣe dé. ọlọ́run bá ní oṣù fìrà àwọn oṣù yìí wọ́n tún wọn àtàwọn tí wọ́n jogún ẹṣẹ́ ẹbí tí wọ́n ń ṣe yìí ah! inú àwọn ẹni ibi ni ọ̀hún. Òpólòpó ẹni ẹni ni Fìràánù òkúlẹ̀ jẹ́ ní ọ̀hún. Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run tó dá gbogbo wa, ó kì í sì kí ni Fìràánù kú wa wípé ìnáwó káàdà mílẹ̀. Wọ́n ní lára àwọn òkúlẹ̀ jẹ́ ní. Bàtàjẹ́ bàtàjẹ́ náà. Lọ́yà ni Fìràánù torí ẹni tó lè wò ṣoṣo tó dẹ̀ ní kí wọ́n máa pa ẹ̀yàn. ẹlòmíín náà ṣeré láyé lóye rẹ o toró fẹ́ dépò toró fẹ́ lówó. báwọn ẹlòmíín náà ṣeré rẹ o gbogbo àwọn òròyìn tá à ń gbọ́ yìí tó ń jà wá lẹ́nu ẹ̀ àwọn náà ní aṣíwájú o aṣíwájú wọn náà là ń sọ̀tún ẹ̀fọ́ wa tá à ń gbọ́ yìí o. ilé yìí náà ń wá kiri láyé tẹ̀fín pààyàn tẹ́rin mọ́lẹ̀. kílẹ̀ ń wá kiri láyé tẹ̀fí erékọ́ ẹnìkan ló ń ṣe ìdíwọ́ fún yín kò ní jẹ́ kẹ́ dípò agbára ẹ̀kọ́ ọlá ẹ̀kọ́ kí nìkan tẹ̀ ń wá tẹ̀wá ní kí wọ́n lọ pa tẹ̀wá san owó ẹ̀mí fáwọn èèyàn kan àwọn adúlé ẹ̀ lónìí náà kankan ìyá máa bẹ̀ gbogbo ẹ̀ náà ló kiri ọ̀dẹ̀ ní rárá àwọn fún bẹ́ẹ̀ náà ti kó owó ẹ̀mí ẹ̀rẹ́ wá gbà nìyẹn. ọ̀rọ̀ kò bá gbé owó méjì ń tẹ́ni tó ń gbé fún àwọn nígbà ana àti múlẹ̀ pẹ̀lú rẹ̀ subhanallah alazim. ìnáwó gánà nínú ìmọ̀fùsìdí. ẹni tí wọ́n ní ẹ lọ pa yàn àtẹ̀yìn náà tẹ̀yìn náà lọ pa ẹ̀yìn tí ẹ lọ pa náà fẹ́ ju ẹni tó sanwó ẹ̀mí fi fẹ́ ju sáyé ni làwọn tó bá rọ̀ nípa àtúlò làwọn àtàlẹ́ ìbájá fífẹ́ ni tí ń gba ní pátí lọ pa ni ó ṣe sùúrù ni kó mọ̀ kó pààyà ọlọ́run ìbámu ọ̀pẹ ni tó ń lọ pa máa kúnjọ kan ẹni tó lọ pa ibẹ̀ kúnjọ kan náà tẹ́lẹ̀ ìwọ kan pa súnà orí ikú pé wọ́n pààyàn wọ́n náà pa súnà orí ikú pé wọ́n náà sanwó ẹ̀ ní ẹ̀yìn. يستدعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض eléyìí jẹ́ ọ̀rọ̀ ńlá látọ̀dọ̀ ọlọ́run wọ́n lórí ìlú. eléyìí tó túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í ṣọba alábòsí o. kì ń wọ̀nyàn kí yẹn máa jẹyà yìí pé tó bá wà lórí òótọ́ ẹ̀yìn ẹ̀wò sórí òótọ́ lẹ́yìn wà ọba ní bá ń jẹ lọ́dọ̀ ọkọ yẹ̀ ní jẹgbẹ́ tó ní gbogbo wọn tó tẹ̀yìn nínú ẹbí ní rí gbé ètò ìṣẹ̀lẹ̀ sí níbi iṣẹ́ ní tó gbogbo ohun tíyàwó ṣe fún yín lẹ́yìn ẹ̀ padà rí Pípẹ́ kí ni ọlọ́run ọba ní máa ń gbèjà olóhùn tó ọkọ. Wàlórí ìdù ànàmọ́nà àlàlàbí nà sódì ìhúbí ọ̀hún. Ń tó fi ń jẹ ọlọ́run ọba lórí wa. Lára ẹ̀ náà ní kí gbogbo bàjẹ́ tí yẹn ti ń kọ̀rọ̀. Ẹni tó ń ṣèbàjẹ́ fún ẹni ọba ní kápá àti mọ̀ àbá ti tẹ̀sán àbá ti gbèjà ara rẹ̀ ọlọ́run ọba ti tó ní olùgbèjà torí ẹ̀wọ́ má jà ń pàtà má dààmú wọ́n torí ẹnìkan bẹ̀rẹ̀ sí tójú bọ́lé kó tún wá fún oṣù ẹ̀kọ́ omi jẹun oṣù ẹ̀kọ́ omi kọ́kọ́ káta kó tún lọ dànù fáwọn èèyàn kan kó wá náà mo fẹ́ kọ́ ya yìí ni mo fẹ́ kọ́ wọ́ sí yìí ni kó tún wá lọ ṣẹ́ bọ̀ wọ́n fún alọ́lọ́run lọ́wọ́ ẹni tó ń ṣe kàfún ẹ̀ kọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn láìda tó ń pílánì kan burúkú nípa rẹ ìwọ fìjà fọ́lọ́ kí wọ́n wá ṣe kí ni kí wọ́n fọwọ́ lẹ́rán. ẹgbẹ́ ń tọ́lọ̀ wọn bá sọ. àwọn tí fìrà ọ̀nà jẹ́ ń yà yìí àwọn tí fìrà ọ̀nà ń fà yìí sẹ́ni kankan nínú gbogbo àwọn ìdílé tí wọ́n ní kápá tí wọ́n nágbára àti kójú sálọ́ tó tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú tó pé náà ẹkùn rẹ̀ ṣe ń gbà náà lẹ́yìn ọlọ́run tó kì í ṣe ilé kan ni wọ́n ti pààyàn ilé ìwọlẹ̀ yìí wá gbọ́ fún wọ́n jáde wọ́n protest gbogbo ìtàn yìí látọ̀ níta ní bọ̀ wọn tún bẹ́ẹ̀ wọ́n tún protest nínú ilé náà fún fún wọn náà parun ṣùgbọ́n làwọn bá dúró. ọ̀nùrìndò anamúnà alárọ̀bí náà tó dìrì fún bìlá. wọ́n náà wọ ọlọ́run àwọn afẹ́ rún wọn lágbára ni afẹ́ ṣèkẹ́ afẹ́ là wọn afẹ́ ṣàánú àwọn ẹni tí fèrè àánú ni ẹ máa lọ pa wọ́n lọ́mọ. àwọn tí ò fẹ́ kí wọ́n jẹ́ nǹkan fẹ́ sọ wọ́n jẹ́ nǹkan lórí ilẹ̀. ونجعلهم أئمة ونجعلهم الوارثين. orí ilẹ̀ ayé ilé tí fèrè àánú ò fẹ́ kí wọ́n tukọ̀ yìí àkóso ìjọba ìlú mísírọ̀ tí ò fẹ́ kó bọ́ lọ́wọ́ òun afẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìwọ̀n pé tọ́lọ̀ ń bá fẹ́ tó bá fẹ́ wọ́yàn ńlẹ̀ tó fẹ́ gbọ́lá lọ́wọ́ rẹ̀ nínú ibi tó ti ń bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ni kó bẹ̀rẹ̀ sí ṣíṣe ó lè bẹ̀rẹ̀ sí sí ọ̀rọ̀ sọ ó lè bẹ̀rẹ̀ sí ṣíwà wà ó lè bẹ̀rẹ̀ ṣìnà ó lè bẹ̀rẹ̀ ọtí mímú ó lè bẹ̀rẹ̀ sí lọ́gbàlẹ̀ onílẹ̀ kó bẹ̀rẹ̀ sí sí àti tí ò yá ní àgbàjá ah, aládùúgbò bó ṣe tó ìládùúgbò tọ́lọ́ ń ṣe fún ẹ̀yìn á ní ẹ̀fọ́ ńlẹ̀ mo fẹ́ jẹ́ ọgbọ́n ṣe tó hàn wá ni àwọn àjò tẹ̀. Ìdáhùn náà ọlọ́mọ ọmọ fi hàn gbogbo ayé. Torí pé bá kàn jẹ́ pé ọlọ́run bá kàn parẹ́ lásán ni. Yóò ṣe àwọn nǹkan àwọn nǹkan ìmọ̀ tí gbogbo ayé alanu pé ha àwọn ìyá òtún kí ló wá dé. Ọlọ́run fi jẹ́ kó ṣe nǹkan ìmọ̀ yìí kó dẹ̀ máa rò kó òun ṣe gbé. Kó dẹ̀ bá ṣe gbé lọ́dọ̀ ọlọ́run àṣepamọ́ ni. Lọ́lọ́run bá wọ́n sọ wọ́n náà ó lára fẹ́ kọ́yá pípẹ́ àwọn ènìyàn náà máa padà wá jogún ilẹ̀ àwọn náà máa wá padà wá dominate ní sọ̀rọ̀. ẹ̀nà ìjẹ́ ọ̀làmù àìmọ̀ táwọn. àwọn àwọn ni. ẹ̀nà ìjẹ́ ọ̀làmù olúwa rẹ̀ ni. àwọn eléyìí tí Musa eléyìí tí ò fẹ́ gbúrò wọn àwọn bàní israẹli ti fìrà ọ̀nà bẹ́ẹ̀ gbúrò wọn yìí ọlọ́run bá ní wà náà jẹ́ ọ̀la ọ̀hún rẹ̀. wà rí sí ó ní àpadà wá jákójá pé àwọn ọ̀wọ̀ àwọn náà máa padà wá jogún ayé wọ́n á jogún orí ilẹ̀ wọ́n á padà wá tún kọ àkóso ìlú mísírọ̀ náà. wànú máa ń kíná làwọn fi àrùn ìwájú rí àfihàn àrùn ta ní bùkátà tí kì í ṣe tó pọ̀. nta ta ní bùkátà kì í ṣe tó la nílẹ̀ ogun nta ta ní bùkátà sí ọba sí wa wọláhì ní àbá dúró déédé pẹ̀lẹ́ sí pẹ̀lú àánú ọlọ́run bó ṣe lè wù káyé lágbára tó gbogbo àwọn èèyàn kan máa láyé wá àwọn àwọn arábìtì kò odò kábàrà tó já òun ẹ̀ padà ní pé rárá a tó máa padà wá dominate ayé bí kì í ṣe tún ṣe tọ́lọ́ àdéhùn ọlọ́run ọba ní nínú Al-Qur'an ọlọ́run ọba sọ fún nínú Al-Qur'an ó ní ká fọkàn balẹ̀ ká dúró ti tàn ọlọ́run wá ní. ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ilé ìtọ́lọ́ àwọn bá fi fi wá lọ́kàn balẹ̀. iná lẹ́bi ìnàkọ́lù rọ́bùnà lọ́. èmi náà tún bẹ̀rẹ̀ sọ sílé yìí ká máa wọ ilé yẹn náà jáde. níbi tọ́lọ́ àwọn bá ti ń sọ yìí pé gbogbo ẹni tọ́jú ló gbàgbọ́ òdodo ọlọ́run bá kùn ọlọ́run bá ń fi wá lọ́kàn balẹ̀ o. wọ́n ní kò sí nǹkan kan ilé tó máa padà wá ṣẹlẹ̀ láyé bí kì í ti pé àwa la máa padà wá dún gbogbo orí ilé ọmọkùnrin tó bá páyà ọlọ́run tó ń sin lọ́hùn. ó ní kò sẹ́nì kan tó ń kọ̀ wá padà wá lu gbogbo ọlá ayé gbogbo ipò ayé gbogbo òkìkí ayé bí kìí ṣe gbogbo àwọn tí wọ́n bá ń ṣètò wọn ọlọ́run. fún àwọn tí wọ́n bá gbọ́ nílé nǹkan mí ìtura tọ̀tọ̀ lọ́hùn ẹjọ́ máa rọ́ọ̀lẹ̀ lọ́kọ́ máa kó pírọ́pátì kalẹ̀ jọ. kí ni pírọ́pátì yìí ṣe ń bọ̀ wá wúlò fún ẹ̀sìn ọlọ́run tó jẹ́ tọ́lọ́run. ilé ìwà tí wọ́n bá ń sọ nínú àlùkùránì kí n tó fi ń pa kíyèsí wa ó wà tó fẹ́ parí àyà yìí ní tó sọ bẹ̀ náà ní pé yu'minuna bi la yushrikuna bi shay'a. àdá lọ́wọ́ alladhina amanu minkum wa 'amilu bá fi bẹ̀rẹ̀ lókè wa'ada Allahu alladhina amanu minkum

fáwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ nínú yín nígbà rẹ̀ dé. Kí wọ́n dẹ̀yìn tí tí mi ọlọ́run bá ní kí wọ́n ṣe lórí. Ẹ wá gbàdéhùn tọ́nà fẹ́ ṣe olùlà ìsọ̀kọ̀lìfọ́nàhùn fìlọ́rù wọ́n ní máa para fún wọn rólẹ̀ àwọn ni máa fi rólé lórí ilẹ̀ ayé. kàmá sàkàlàfàlàlì nàní kọ̀bìlì ní. torí ẹ̀ lọ gbogbo àwọn ẹni rí tàná tí wọ́n páyà ọlọ́run ìrọ́gìrì gírí kèfèrí kèfèrí kọ́rọ̀ jọ wo ilẹ̀ twenty five hectares òní wọ́n tún ti ní ìdìkan o àti dára bídìsì ńláńlá tó wà lórí ẹ̀ kò ń mú fún àwọn ẹni rí tàná rúpọ̀kọ̀ wọn balẹ̀ sí ẹ̀ ẹ fi gbogbo nǹkan yìí lẹ̀ tọ́lọ́wọ́n bá tó ṣe tọ́lọ́wọ́n bá ní ẹ kàn jù. láyà sàkẹ́lì fọ́nà òun fìlà òbí kàmá sàkàlà fàlàdé ìlànà kọ̀bílì. apẹẹrẹ ní kankan pa musa yà ní sọlá tó sọlá. ọlọ́run ní bá a ti ṣe fáwọn tí wọ́n ṣíwájú o. Àwọn kan náà rò pé àwọn ti rọ́lẹ̀, àwọn ti rọ́wọ́ mú, àwọn ti kó gbogbo nǹkan tán kó ipò. Ọlọ́run ni a ti ń bọ̀ wá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀làyún máa ń dínà nínú làwọn mú dínà, Wọ́n ní bákan náà wọ́n ọlọ́run. Òun bọ̀ wá gbà yín láàyè. ولا يمكنن لهم دينهم ẹ̀sìn wọn ọlọ́run ọba tẹ̀ ń sìn òun bọ̀ wá báyìí gbà yín dáadáa ẹ̀rẹ̀ wọlé àtúntò táwa yìí ṣé wọn kí fúnlẹ̀ mọ́ islam àti mùsùlùmí ní gbogbo áńgù wọn bá ti ká wa mọ́bà ní fúnlẹ̀ mọ́ wa kí ló fẹ́ fàjà kí ló fẹ́ fàrígbè tó bá àwọn ọmọ wa fẹ́ borí lọ ilé ẹ̀kọ́ láàmú obìnrin ṣé wọ́n ń bo ń lé ni ṣé wọ́n ń bo lọ́jà ni ṣé wọ́n kí ń bo lọ sí gbogbo àwọn occasion káàkiri ni ó ṣe wá jẹ́bi kán fẹ́ lọ kàwé tó wá ń pín ìrégbè kò ó ṣe tó wá dé pa fẹ́ borí à ń sọ fún wa à ń rìkwẹ́sì fún a fẹ́ tó wà nínú ẹ̀sìn wa tá a dẹ̀ ní freedom of religion àṣewádé gbogbo àwa fẹ́ gbẹ̀tọ́ táwọn igun mi wá dìde pé rárá ẹ̀ gbọ́dọ̀ fún sọ sí wàhálà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lónìí kò ní parí. wọ́n tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́la. ọlọ́run bá ní ẹ̀sìn ìtò ọlọ́run bá yọ́nú tí tẹ̀ ń ṣe ní ìṣẹ́sílá òun bọ̀ wá fáyé ìgbà yín bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé ọ̀tọ́lọ́wọ́ ń sọ àdéhùn tà ó ní kó ń ṣe ṣe fún àwọn tí wọ́n ṣíwájú bẹ́ẹ̀ náà ló ń tún ṣe ń bọ̀ wá ṣe fún àwọn tá ṣẹ́kù lónìí àdéhùn ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́wọ́n bá ṣe ń bì kílà kọ́kọ́. wàlá yóò bá ti lánàá mọ́ láyé àtàkẹ́lẹ́ fáná náà ó fi láàrú. Àkọ́kọ́ ni kó wọn padà wá wá rólé. Òun á fi wá rólé lórí ilẹ̀. Wàlá yóò bá jìnnà nàlà hàn dínà mọ̀mọ́ lábẹ́ ọjà kọ́ ọ̀la mọ́. Òun á dẹ̀dẹ̀ káyé gbẹ̀sìn wàhálì ṣe. Àárín àáyán gbogbo ìpáyà ìbẹ̀rù tẹ́lẹ̀ mi bá rí iṣẹ́ ìjọba lónìí tó ń wọ jìbá ìpáyà ìbẹ̀rù wàhálà lẹ́nu iṣẹ́ wọ́n sọ mẹ́tì láìpẹ́ débi pé á dẹ̀ wá lọ ṣe tó ní kéńkéré kí ló dé táwọn ọmọ mi dẹ̀ ń wà kíta ń bẹ̀ tí wọ́n ṣe gbogbo àyálẹ̀ tí wọ́n ṣe gbogbo tó yẹ kí wọ́n bò lẹ̀ tẹ̀lẹ̀ ní irisa burú tọmọ bá gẹ tó bá gẹ nàdírísàn lónìí tó bá wọ ẹni àdírísàn lórílẹ̀ yìí ń tójú rẹ̀ máa rí tó bá lòun fẹ́ lónìí kọ́ bàbá òun fẹ́ lónìí báàbò tó balẹ̀ ah, wọ́n àwọn ilé ìmọ̀ ẹ̀rù fún kírímínà ni ọmọ mi jẹ́ ẹni òhun ní àwọn ọgbà ìjẹ́ẹ̀dẹ̀ ní sábà ọlọ́run ẹ ṣe sùúrù ẹ má kàn àsìkò ń bọ̀ ó ń bọ̀ wá gbà yín láàyè. wàhálà yóò bá dílà náà wọ́n mí bàtí ọ̀hún mi ní bàbá náà. àdéhùn ẹlẹ́ẹ̀kẹta àdéhùn ẹlẹ́ẹ̀kẹta olóhùn bò wá padà wá bí wá lọ́kàn balẹ̀. nígbà ẹni kan ò ní ẹ̀mọ́ àwọn náà. lẹ́yìn gbogbo ìpayà ìpayà sókè ìmátòwá ti ṣe ìmátòrò sọ ìmátòrò kàkà ti pè ọmọ àtúkò wa o ọmọ àtúnṣe bá o tó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ kódà láwọn àgbà kan táwọn bàbá wa kan bá ń ṣe wá àti àwọn kádẹ̀ yọ̀bí lólu wọn bẹ̀ ọṣìṣẹ́ fún àná wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn afọ àwọn ẹ̀sìn kan tí wọ́n ti lọ wọ́n ti wọ́n mọ́lé láì mọ́ ìgbà. wàhálà yóò bá dìlà náà. ẹ lọ gbọ́ ìtàn ogun ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ ẹ̀sìn èyí tí yóò ṣẹ̀wọ̀n nínú wọn kéré. ọ̀gbìn màmúnà. ṣé kò tẹ̀ níjà rahmanahu ta'ala wọ́n wọ́n kọ àìmọye pẹ́lú àwọn nínú ọgbà ẹ̀wọ̀n. wọ́n fìyà wọn ò fẹ́ ní kẹ́ni wọn ta sẹ́sì kan ọjà fáwọn ti dáwà tí wọ́n dẹ̀ ń ṣàlàyé òdodo. àìmọye àìmọye bẹ́ẹ̀ nínú ìmọ̀ abẹ́ ní tí wọ́n ṣe fún ọ rèé. ọlọ́run gbogbo ìpayà ìkáyà sókè yìí. sáré jẹ́ ọ̀rùn mi ní ìmọ̀ àmúná. ọlọ́run padà bọ̀ wá fún lọ́kàn. ìlànà ìlànà ìkú nàbí ìjẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ náà fún àwọn anábì musa àti gbogbo àwọn lẹ́yìn rẹ̀ gbogbo àwọn balẹ̀ sọ̀rọ̀ yìí wọn tó bẹ̀ ń gbà náà kí wọ́n rìn kí wọ́n yan láàrin ìlú ṣùgbọ́n kí lọ́lọ́ ń padà ṣe fún wọn ó padà fún wọn láyàbalẹ̀ àwọn náà wá nìkan wọn. ṣùgbọ́n náà wọ́n bá fàdé nǹkan kalẹ̀ fún wa ó ṣàdéhùn kan mẹ́ta fún wa òun náà wá gbé àwọn nǹkan náà kalẹ̀ tó ń jẹ́ májẹ̀mú ọmọ ajẹ́ ṣòro dùn fún ìlẹ́tọ̀ sáwọn tó wọn lọ́wọ́ bá sọ yìí kí làkọ́kọ́ ya'buduna náà. ya'buduna ní. àkọ́kọ́ nu májẹ̀mú tàbí máa lẹ́tọ̀ sí nǹkan náà oníkà máa ti lọ́wọ́. oníta bá ti ń sìn wọn ọlọ́run. láyé ṣe kú àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí. àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ṣe náà ti pè fún wa. ẹja fọkànbalẹ̀ ẹja máa rí títí. وإن جندا لهم الغالبون ọlọ́run ò sí bẹ́ẹ̀ fáwọn sànà kí wọ́n jẹ̀yà gbé rárá ìṣàlábòsí ọlọ́run ò sí bẹ́ẹ̀ fáwọn sànà kí wọ́n ṣàbòsí gbé kí wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ rárá mo tọ́lọ́run bá máa ń ṣe kó máa ń ran aláàbòrò máa ń tẹ aláàbòsí lẹ́kẹ́ ó dẹ̀ máa ń ṣèrànlọ́wọ́ fẹ́ni tí wọ́n ṣàbòsí fún wọ́n dùn á olùmọ̀ ìgbé òmùmù sàjà ẹni tí wọ́n ṣàbòsí fún kẹ̀lẹ̀ ní tí bá ń bí ọlọ́run ọlọ́run tó máa fi wálẹ̀ ṣùgbọ́n kọ̀ máa ń pẹ́ lójú èèyàn ni kì nìkan ló ń pẹ́ lójú rẹ̀ ó pẹ́ lójú àwọn ẹni tàná náà tí wọ́n fi sọ fún anábì pé mọ́tà nẹ́sẹ̀rọ̀ wọ̀. alá iná nẹ́sẹ̀rọ̀ lọ́ọ̀hìn kọrin. wọ́n náà ọlọ́run máa ràn wá ṣe ní ìnira yìí fẹ́ ń pọ̀ mọ́tà lásìrò rọ̀ ìgbà wo ni àrùn ṣe ọlọ́run ní fẹ́ ṣe à ń retí rẹ kí lọ́lọ́run bá sọ fún wa. nana sọ̀rọ̀ wà ní parí. ọlọ́ni alábẹ̀ sọ fún ọ pé àrùn ṣe ọlọ́run bá Ah, ọlọ́wọ́ agbára lọ́wọ́ ẹni tí ò ṣe tiẹ̀ tó tún wá fara náà tí wọ́n ṣe tiẹ̀ wọn náà tún sọ fún àwọn ọ̀dọ́ ọlọ́run pé ah, afọ̀bí ọtún béèrè pé ah, ìgbà wọn nìyà náà fẹ́ jẹ́ ọlọ́run wá ń sọ fún wọn pé afọ̀bí àdáàbí náà yẹ sàájìlú fọ́ìdà náà zalabi sàhátì ní fọ́sáhàtọ̀ wà ọlọ́run wọn tún kọ́ torí fún àwọn ọmọ fún àwọn ọmọdé ọlọ́run bá ń sọ wípé ìyá ń bọ̀ wá jẹ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ti sọ lọ́run tẹ́ ń fara ní àwọn èèyàn tẹ́ ń sọ̀rọ̀ fáwọn yìí ìyá ń bọ̀ lọ́dọ̀ yìí ẹ̀sìn ń bọ̀ ojú ẹ̀sìn ti ṣù ojú ẹ̀sìn ti ṣù àwọn náà tún wá ń béèrè pé jọ́wọ́ gan ni òṣojú òṣojú òṣojú òṣojú wọ́n tún sọ fún àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́tà àdàlùwà. ìkùntùn sọ́ọ́dún kì í. àdéhùn tó ń sọ yìí náà sí àníjàwọ̀ gan-an ni tó bá tó sọ lẹ́ bá ń sọ fún wa. Allahu akbar. lórí mọ́ ti bẹ̀rẹ̀. títí torí Fir'aun ẹni torí ànábì Musa Fir'aun ló jẹ́ fà ẹgbẹ̀rún ọmọ wọ́n dẹ̀ ó bẹ̀rẹ̀ sí pa wọn ní tìtorí ẹ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n náà wọ́n bá fi jẹ kan rẹ̀ hàn kò jẹ́ kó mọ ìyá tó fẹ́ bí ọmọ náà kò jẹ́ kí wọ́n kó mọ inú ilé tí wọ́n ti fẹ́ bí. wàlọ́ máa ti ná làmú fìl àmì wa lórí àfihàn àwọn àwọn àmà àwọn àjùlọ dàmú máa mi hàn máa tànú yá hàbàrú. ọlọ́run fẹ́ fàyè gba àwọn bàní ìsọ̀rọ̀ ẹ̀ nílùú mísírọ̀ wọ́n ní wọ́n wá rí lẹ́nu tí wọ́n rí ọlá lò tí wọ́n rí ẹ̀sìn wọn ṣe kí musa dẹ̀ rí iṣẹ́ rẹ̀ jẹ́ àwọn dẹ̀ bẹ́ ẹ̀ tó sì fìrì àrùn sáyé kú nírọ̀ ni ẹni tí atún àti wàzírù rẹ̀ bíi mínísítà ni ìyẹn ni amánà yìí hamana yà àti firaun wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní. wàjúlù dáhùn máa. ogun àwọn eléyìí tí wọ́n ń fi ṣe ọ̀pọ̀lọpọ̀ alágbára ọlọ́lá ayé òní náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní nìyẹn o tẹ́ẹ̀nà bá fi mú fílẹ̀ ẹ máa gbọ́ o tó fà tó fi já sí pé àwọn èèyàn máa ń páyà láti sọ̀rọ̀ orúkọ ọmọ fáwọn èèyàn tó wà táwọn bá bilẹ̀ sọ̀rọ̀ kan wá wọ́n ti ní àwọn tí wọ́n jókòó tí wọ́n dúró de pé bàbá ta ló sọ̀rọ̀ sí yẹn náà bàbá ta ló sọ ọ́ bọ̀jọba yín lẹ́nu ẹja àdẹ̀wà máa gbà yàn dáadáa ṣé ká ṣe ká kọ́ lẹ́kọ̀ọ́ ni àbí ká àbí ká palẹ̀ rẹ̀ máa hànà wà ṣé káwọn lọ dúró káwọn ṣá káwọn bá property rẹ̀ jẹ́ àbí káwọn pa instruction tó bá ti fún wọn ni. kọ́dà wọn ni wọ́n yá yàtọ̀ yàdé wípé tó bá fojú lásán ṣẹ́jú àbí tó bá kí ẹ lòmíì ẹni tó mú kí bàbá yẹn rí bí mo ṣe kí ẹ nìyẹn wọ́n ti mọ̀ tó máa fi ó ń bèrè fún. Subhana Allah al-Azim. Nínú ayé yìí náà. ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون kí ni sọ́lọ́ ọba fẹ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ ó fẹ́ ká mọ̀ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ òbílẹ̀ dé láyé lónìí kò sí bí wọ́n ṣe lè yàyàkuyà tó àwọn ò láyé àwọn ọ̀rí lè yẹ bàjẹ́ tó fìrà áwò. àwọn ń pín kọ̀rọ̀ ránṣẹ́ ẹ lọ pa ẹ lọ ṣe lè ni tó ń ta gbangba ń pàṣẹ ni. alágbára ayé kan lónìí ọlọ́lá ayé kan lónìí onípò ayé kan lónìí tó ń bá tó bá tó bẹ́ẹ̀ fìyàwó ṣe bẹ́ẹ̀ nígbà náà tí ìsẹ̀ni tó yẹ lọ́wọ́ wò kò sẹ́ni tó tó yẹ lọ́wọ́ wò àwọn tòní yọ ṣe kọ̀rọ̀ ni àwọn tààmà yẹn ò yọ ṣe àwọn ń ṣe gbangba ni wọ́n kàn fọ́ta ànábẹ́ ọlọ́run pé a máa pa ẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n lè ń pa ìdí wọn pa subhanallah wọ́n lè ń ṣe wọ́n bó ṣe wọ́n gbogbo àwọn tó wà láyé lónìí aṣọ lẹ́sì ẹ̀ ni wọ́n fi jẹ́ pé kọ̀rọ̀ làwọn ti ń hùwà bàjẹ́ yẹn kọ́ wa ń fowó ṣe tó dẹ̀ ń sanwó fáwọn kan ẹ̀yìn ọmọ ni àwọn kan wà nínú àwọn alágbára ayé tó wà nídìí owó tiwa tọ́lọ́ wọn bá mọ̀ wọ́n táwa ò bá mọ̀ wọ́n nínú àwọn alágbára ayé òtò ní tọ́lọ́ wọn bá fi àwọn ipò ìṣàdánwò fún bí ẹ pé sálárì táwọn tí wọ́n sọ fáwọn kan lóṣù

tìmí sára ló ní ìdùnnà ni. ìdí tí gbogbo èdè bá rọrùn tó bá rọ gbọ́ kí ló wá bí kẹ́nìkan wá náà kà fáàbí kó náà débẹ̀ torí àwọn tí wọ́n débẹ̀ náà lẹ́ka lókun kó tiẹ̀ kó ní kò tó tó ṣẹlẹ̀ sí wọn. wọ́n bá tẹ̀sí débẹ̀ wọ́n ní títì àti kọ́pà ẹ̀. ìpín tó fa náà nìyẹn torí gbogbo ẹ̀ náà jọgba ni tó bá jọgba tó sọ wà tuntun tẹ́rí sí wà ní àwọn tí wọ́n ń darí wa tí wọ́n fi ń darí wa kí ló nípasẹ̀ àwọn àti jábọ̀ fọlọ́ tó gba darí rẹ̀. ìṣìbàrò àǹtà iná dúnìá aláàbàrẹ̀. àwọn ẹni rẹ̀ sànà máa fi kìlọ̀ ẹ̀ lẹ́ni máa ní sọ́ra rẹ̀ o. wàhálà ń bí àná kàfà dálé máa ti máa bẹ̀ ẹ̀rúzọ. ìṣìbàrò àǹtà iná dúnìá aláàbàrẹ̀ kìlọ̀ ọ̀lẹ̀ fáwọn èèyàn ní pé ṣọ́ra nípa ayé. ìṣìṣẹ́ àrùnmínà dúnìá. má sáré tó bá ọ pa bò bá ọ bú lẹ́sẹ̀ nípa ayé. ìṣàrù àrùnmínà dúnìá aláàbàrẹ̀. má lè torí kẹ́mi náà lè débi báyìí káwọn èèyàn ṣe lèmi náà máa ṣe o. ìṣàrù àrùnmínà dúnìá aláàbàrẹ̀. pé ayé máa ń tọ̀yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà láwọn ipò òṣèlú ó wọlé kan oúnjẹ lẹ́nu ó sì tọ́lá ni ó sì tọ́lá ni kò sí jẹ́ níbi kankan o ó dẹ̀ fi ń palẹ̀ mọ́ two thousand and kò tí ì jẹ́kun náà. Ìyíba àrùn Kí ló dé torí pé kò fura kó má lè fúnjọ kan? Ìyíba àrùn nípa ayé wà fíìmù gidi gan. kó máa fura kó máa wò pé láwọn ẹni tó máa kún jọ láwọn tó kún ní ìkùmọ̀ sáré. wa á ń ta. tó kún ní mo máa jù lọ. ìṣèbára wa á ń ta nínú dúníà aláàbàrẹ̀ káṣí tó wà ń dùbò láàárẹ̀ láti ọdún mẹ́ta sẹ́yìn. ó mà lówó jù mí lọ. ìṣèjọ́rò àǹtà nàdúró. نذر واعلم بأنك بعد الموت مبعوث وإنك ولم أنك بعد الموت مبعوث kìràkìtà kókó jàǹjàǹ máa ṣeré máa ṣe yẹn mo dẹ̀ ṣe mo ti ṣe náà nìyẹn. wàhálà ń bẹ àgbàgbà bàbá máa ò sí bá bẹ̀rẹ̀ sọ. mo ti kò sáṣe bí o gbogbo tó ń pẹ́nu kọ̀rọ̀ yàrá ti tó rò pẹ́nu kankan orí ẹ̀ yọ lọ́wọ́ bá rí ẹ o. wọ́n lọ bí anáta ọ̀dà tàbí ní àmàlẹ́ ìmọ̀sánà àlẹ́yìíta wà máa kọ́lá fọ́tà máa rú nù. mọ̀sánà àlẹ́yìíta wà máa kọ́lá fọ́tà máa rú nù. jẹ́lọ́ màá tó gbogbo tó ṣe kalẹ̀ láyé. gbogbo ẹ̀ ni wọ́n ti fẹ ẹ̀kọ́ kalẹ̀ sínú ìlú gbogbo àwọn wà iṣẹ́ ìṣesí ọ̀rọ̀ tó ti fa hàn rẹ̀ ṣe láyé àwọn ọ̀pàdé kọ̀rọ̀ tó ti ṣe láti fi bàtà àwọn èèyàn kọjá. àwọn kan lè má ju mẹ́rin lọ wọ́n á dẹ̀ máa á dẹ̀ máa darí àwọn á dẹ̀ máa darí bí ìlú kan bí orílẹ̀-èdè kan bí kan bí àdúgbò kan. àwọn àtẹ̀má dìtáì ara fẹ́ ní àwọn èèyàn ní ara fẹ́ tì wọ́n ní kò sí tó kàn wọ́n ètò tàbí àwọn àwọn asẹ́ẹ̀tì gbogbo ètò kalẹ̀ bá a ṣe fẹ́ ṣe rèé bá a ṣe fẹ́ ṣe rèé ọgbẹ́dà ìfẹ́ tí wa lọ́wọ́ nǹkan máa ṣe fún rèé má wọlé. wà á là bẹ àgbàdo ṣe yẹn wọn. àkọ́tàn ní àmàlẹ́. ìránù ṣe tó ti bẹ́ẹ̀ lọ. mo tún sọ ní alẹ́ yìí pamọ́ ni kì í ṣàṣe pé o. Màmá kọ́lá mọ̀tà máa rú sọ. Ẹlòmíì náà sí ń kó aṣẹ kò sí ń kó agbára lónìí. Ṣùgbọ́n náà bá dílẹ̀ tó wà lọ́kàn rẹ̀ níta. Ṣé ìdílágbájá ni wọ́n ti fi wọn fi kún òdún máa tà? Wàhálà ọ̀hún ni wọ́n ń Kálí mi ni. Ẹnìkan sọ́njọ́ ní ìwé ní gan ṣe dúró tutù jù. Káló òun ni lágbájá tó sọ̀rọ̀ sí yẹn. Ó yẹ kó ti ní kí wọ́n lọ padà nù. Wàhálà ọ̀gbìn Anáka. Tẹ̀sí ń kọ́ tó bá tóun lòún jẹ́ pírẹ́sìdẹ̀ntì tó máa ṣe yẹn o. Màmá dọ́ńtà mi ní àmàlẹ́. Mọ̀tò gbogbo ọtí wọn náà ti dúró nínú àwọn ọ̀sẹ̀ Òṣùpọ̀ náà lè ní gbogbo tó kójọ tó dàmú kójọ láyé nínà àwọn kaná máa tọ́gbọ́n rẹ̀ àti gbogbo àyà ńlá ńlá tí kàn jìn kàn jìnrìn jìnrìn táyé náà ń gbórúkọ wọn láyé tí lọ òwe ni wọ́n kó dání kódà kéèyàn ní dẹ́pò tí ó fẹ́ gbé lọ́gbà tó bá ń wọlé. oṣù sani ẹlẹ́ ìjà wà máa kọ̀ yá ọ̀gbọ̀n tàbá orí. pọ́pọ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n kójọ láyé yìí náà àìmọye rẹ̀ ló máa jẹ́ pẹ́tẹ́ ní ẹlẹ́ nígbà tí wọ́n bá wọ̀ property ní Dubai property ní kutọ́nù property ní US property ní India kákàkiri kílẹ̀ sí pé wàhálà tìlí tó wà ń lu rẹ̀ lásán àwọn ẹbí àtàwọn ọmọ àǹtẹ̀lẹ̀ kan máa lọ ní ọdún tó tún wà ní àwọn ìlú kan àwọn kan náà dẹ̀ ti dùn ní ẹ̀ wọ́n tún débẹ̀ náà tún bẹ̀rẹ̀ wàhálà àwọn ilé náà kó tí wọ́n jọ ẹwọ̀ kò ní olówó tó ń ṣàkàn fi ojú kòkòrò kọ́rọ̀ jọ ilé tó yìí ó tún ti kọ̀nẹ́ẹ̀tì ọmọ ti parí kọ́ọ̀sì oríṣiríṣi ó tún ti kọ̀nẹ́ẹ̀tì ó tún ti ẹnu oríṣiríṣi owó wọlé lọ́tún wọlé lọ́tún ìṣe ẹni kó jọ yìí kéèyàn fẹ́ máa jẹ owó tí ó lòun ní jẹ oúnjẹ mọ́ ẹ jẹ́ tán tẹ́lẹ̀ fẹ́ kú ọ̀la yìí. pẹ̀lú ẹ̀ náà fi kìí dáhùn ẹ̀ títí ìjọ wa. nígbà yẹn bá wá kó sàn ọmọ wa sọ pé ilé yìí ni olè gbé ilé ilé yìí. ilé wa wà nílẹ̀ àwa di pàǹtí ládùúgbò. àwa di dọ̀tí ládùúgbò. ta ló ẹ̀? dúpọ̀ owó àwòrán tí wọ́n rí tẹ́lẹ̀ tí wọ́n fi mẹ́ǹtẹ́ni ẹ̀ kò sí má inú ilé àwọn ẹlòmíì twenty four seven ní iná ń ṣẹ́jú bá jẹnẹtọ̀ pík bí a jẹnẹtọ̀ tẹ̀sílẹ̀ ní fọ́ọ̀tì tó là gbogbo ẹ̀jú fún orí kìíní lọ́rùn lókè kò bá ní iná ń jẹ́ sí ẹ̀ bá di bí ó dàrú mọ́ àwọn ọmọ lọ́wọ́ àtẹ̀sílẹ̀. bá ń jọ kan pé kí ló kí gan lówó ìtẹ̀ ní àwọn ní ìta àwọn kójọ tó ní kálukú iná ni ìṣẹ́ ọlọ́ba ní rárá owó tiẹ̀ o náà ní tó náà tó fi ṣàbà ní fáwọn èèyàn tó fi ṣe sọ́lọ́ láyé sórí gbogbo tó ń kójọ tó ń délé mọ́lẹ̀ títàn mọ́lẹ̀ títàn mọ́lẹ̀ yìí alábìsọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kó fi dẹ̀ fáwọn èèyàn láyé ṣùgbọ́n tábà tí ń ṣe gbogbo táwọn èèyàn ń dààmú kójọ yìí náà ọlọ́run náà ló ní àwọn ẹni ọlọ́run ló ṣe padà wá lò ó fìràánù náà òun fẹ́ sáyé ni o ààrẹ nípa gbòòrò àwọn tá à ń kọ́ ìdí kejì nínú Islam láti máa yìí torí ẹ̀ mùsùlùmí tó náà bá wá ń ti ni mùsùlùmí tó náà bá lò pé rí kò mọ́ tó wá ṣe láyé nì àwọn afẹ́ ẹ̀sìn náà ní bẹ̀rù àti tòótọ́ ọ̀rọ̀ fún ọgbọ́n tó wà nípò agbára kí ló fẹ́ ṣe fún ẹ nítọ́lá wọn bọ̀ fún ẹ pírẹsidẹ́ǹtì kan ò lè fún ẹ nítọ́lá wọn bọ̀ fún ẹ gọ́vnà kan ò lè fún ẹ nítọ́lá wọn bọ̀ fún ẹ sínétọ̀ kan ò lè fún ẹ nítọ́lá wọn bọ̀ fún ẹ jámánù kan ò lè fún ẹ kí ló wá tòótọ́ ọ̀rọ̀ fún kọ́kàn ẹ balẹ̀ kó máa wá rí fi ń tọ́lá wọn bọ̀ ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى báyìí ọlọ́run ọba ni àwa a fi mọ àyà ànábì Mùsá a sọ fún wa lánàá wípé àlùwàhàyè tó wà nílùú kì í ṣe wáhàyè bó wà kì í ṣe wáhàyè ilé ìtọ́lọ́run fún àwọn ànábì Ilé ìlèhàmù ni látọ̀dọ̀ ó fi àyà Tirpin gbà tí àná lè mọ́ sá padà lóyún kò jáde síta ó sá pamọ́ ni. Tirkù máa ń tó nǹkan ẹ̀jẹ̀. Ọ̀dẹ̀sá yẹ lọ́yà sàn káfí mọ̀ pé sọ́kùnrin ní àbóbìnrin. Kólóyún obìnrin wá lè máa rìn fanda láàárín ìlú kan nílé bá láyà wa ó lè ti já sàn. Kò sẹ́lẹ̀ gbogbo ẹni tó bá ti lóyún báyìí ẹ wo wàhálà ẹ wò fún ni láyà sókè. Oyún fúnra ara rẹ̀ iṣẹ́ ni tọ́mọ́tún ti wá lóyún ìbẹ̀rù láti jọ àkọ́kọ́ ìjẹ́ tí wọ́n máa tẹ̀mà ìbẹ̀rù láti jọ àkọ́kọ́ ìjẹ́ tí wọ́n máa tẹ̀mà ó wájú ìgbà tí wọ́n bá wá bí tán tó tó wá rí pé obìnrin ni ah, ọpẹ́ o ọpẹ́ o ọpẹ́ o Allahu akbar kéèyàn wá wà nínú káyà sókè ibi tí gan ti ráì kó tó ti kó bímọ ọlọ́run wò lásán fún wa rẹpẹtẹ ẹ̀mọ́ yóò bèrè mí tó máa tó máa fi lé yìí lọ ẹ̀fẹ́ tó fi wọn tí wọ́n gbọ́ ọmọ rẹ̀ tí wọ́n pa bíbí rẹ̀ ṣé ẹ̀mọ́ bá bí amọ́ ṣèlè ṣe ni ṣùgbọ́n àtọ́lọ́run fẹ́ ká mọ̀ ní tó ń kọ àwọn ọmọ kò jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọ̀dẹ́ àwọn bàtà bàbá wọn. ẹni tó bí pàápàá tí ẹ pé kì í ṣe pé ẹnìkan pa ọmọ ṣe kú lọ́ọ́ ṣẹ̀ kámá tí sọ tí wọ́n máa pa ń ṣojú rẹ̀ kọkùnrin lọ́wọ́ bí ọ̀rọ̀ ọmọ bí Allahu akbar ọlọ́run nígbà tí ìyá ànábì Musa wá lóyún Musa. táwọn bàbá wa máa ń ṣe láàdúrà ó ní ọlọ́run máa bínú ọmọjú wa. Ah, kí n ṣe tí ẹ máa fi ń yọ ẹni tó bá ṣẹlẹ̀ sí ìtẹ́ sí àfi ń yọ yan ọlọ́mọ ọmọ rẹ̀ kú kìfìrí ni máa fi irú nǹkan bẹ́ẹ̀ yọ ni wọ́n fi yọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ọmọ rẹ̀ jáde láyé wọn ọlọ́mọ ọmọkùnrin rẹ̀ kan ju tó fi ti lọ ó ti dàgbìtàrù kò ní rẹ̀ nífẹ̀ẹ́ yílẹ̀ fún àwa tó wá fílẹ̀ fi wa ń kọjá tó ọlọ́run fẹ́ kí ṣètọ́ nígbà kó sọ ayé ọmọ kan nínú ọmọ rẹ̀ kó wa máa lọ sí ọmọ náà wá sọ́ra rẹ̀ dànábì ilé yóò wà nínú ìkímọ̀ tọ́lọ́n tó palẹ̀ gbogbo àwọn ọmọkùnrin yìí má tó wá fọmọbìnrin lẹ̀ tí ó lè jáná bí tí ó lè rólé Allahu Akbar níjà máa tẹ̀lé kiri pé máa wáyé nígbà táwọn ẹgbẹ́ àmọ́ bá lọ tán nínú ìkímọ̀ táwọn olùmọ̀ sọ rí ṣùgbọ́n àwọn kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ wọn dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ ọmọdé ọkùnrin kan tó náà ti lọ àbùtárù ní báyìí yóò tán Allahu Akbar ọmọ ọba rẹ̀ wẹ̀rí ọlọ́run ní ìnà àpẹ̀yìn náà ọlọ́run ní ta fún ẹ ta ní nípalẹ̀ mọ́ kalẹ̀ fún ẹ ju tí wọ́n sọ yìí lọ. àbàtà omi àmúṣẹ nìkan tá à ń pè ní àríkàwùsà ó ń bẹ pẹ̀lú tó dúró di bíi ti ẹ̀ lálẹ́ kìí àmọ́ má dá wọn lóhùn lóhùn wọn lẹ̀ ìwọ ṣáà lọ kírun fọlọ rọjò ọdún ni kó o dẹ̀tún pa ẹran. iná ṣáàní àtàhùwàlì àbẹ̀tà. ṣọ̀rẹ́ ẹni tó ń sọ tó ń sọ wájú tó ń sọ kiri sájà ń wíwí kúbi kiri pé ó ti kú kò rẹ́ ní fẹ̀yìn lẹ̀ fún ìhùwàlì àbẹ̀tà. òun ló máa kú tìǹtìǹtì tó ní korúkọ rẹ̀ wọn. ẹ wá tú ẹ sọ fún wa ẹ bẹ̀rẹ̀ sí sọ àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn ẹni tà náà yẹn ẹ máa sọ gbogbo wọn abúlé gbogbo wọn ẹ máa kà wá. Náà gbogbo wọn wà ní ìdúgbò wọn bí rọ tọ́lọ́ tiẹ̀ ní ti bú òun ní eégún bíi mẹ́sàn-án nínú Al-Qur'an. Gbogbo wọn dà lónìí ọlọ́run kàtàn tiẹ̀ títí tí ó tún pè lọ́mọ máa lè. Nkúndé máa dáadáa lè ka zẹ́ni. Kánádà máa ní wàbánẹ́. Wàbánẹ́. Gbogbo wọn náà wádà lónìí, ìdílé wọn dà ní Mákà, ìdílé wọn dà ní Màdínà, mú wọn ti kú tìrantìra. Tálé wá ṣẹ́kù, ànábì ṣẹ́kù, sọ̀lá lọ́tà, iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbélé lọ́wọ́ ṣẹ́kù, àṣẹ gbogbo ẹni tó bá tọ́lọ́wọ́n bá ló ń ṣe kò lé tán gbogbo ẹni tó bá dúró títọ́ lọ́hùn kò ní parẹ́ tó nǹkan kan bá lọ orí pa rẹ̀ ò ní tán táwọn tí wọ́n tún lórí pa yẹn bá tún lọ àwọn míì àtúbẹ̀rẹ̀ sí lórí pa yẹn ní tán. ló fà tó jáde pé kí n ṣe bá mùsùlùmí orílẹ̀-èdè yìí àtàwọn mi lágbára ọlẹ́ lọ́pọ̀lọpọ̀ wa àwọn olówó wa ọ̀ṣẹ́ tá àti fẹ́ náwó wa ṣùgbọ́n torí kó jẹ́sìn ọlọ́run tí ò lè parẹ́ gbogbo àwọn tí wọ́n rówó tí wọ́n lọ́lá tí wọ́n tí wọ́n lágbára tí wọ́n wọ́n ti ṣoríṣiríṣi ìpàdé ní kọ̀rọ̀ lórí wa wọ́n ẹ wòran iṣẹ́ ọlọ́run. rìndó lẹ́lẹ́ bíbí òòlù rárá ìbí àbúwá nìyí. ọlọ́run bá náà ẹni yìí ń palẹ̀ mọ́tò sọ́tò rò kí náà bẹ́ẹ̀ ṣe. ayé bíbí òòlù rárá ìbí àbúwá nìyí. wọ́n fẹ́ àníyàn àwọn ẹni pé lè yóò ti fi hù ní ọ̀rọ̀ ọlọ́run ìbí àbúwá ìbí wọ́n fẹ́ fẹ́ ni wọ́n pa iná ọlọ́run bá tọ́lọ́run bá dúró máa jò. wàlúwàhùn mo ti dì

wọ́n lòun fẹ́ fẹ́ iná ìsìlámù pa tó tàn kárí ayé rẹ̀ wọ́n wá ìkó ṣe pa. èèyàn lè pa mùsùlùmí kò lè pa islam kò ṣeé ṣe é kọ́dà bí wọn bá ṣe ń fi náà rọ́mọ̀ fún mi tó tẹ̀lé fẹ́ẹ̀dì sí àṣírí tó tún wà níbẹ̀ nìyẹn. bí wọn bá ṣe ń fúnlẹ̀ mọ́ mùsùlùmí tó tẹ̀lé islam a máa kẹnu kẹnu. Allahu akbar kabiya. Wọ́lọ́ wo àwọn olóyìnbó. Ẹlọ báwọn yẹn láwọn ìlú òkèèrè àwọn olóyìnbó lọ́hùn. Kí àwọn ènìyàn wọn ń gbà sílámù lórúkọ oríṣiríṣi mọ́ṣẹ́ wá ń sọ́nà àwọn wá bẹ̀rẹ̀ sí ṣèlú sẹ́ẹ̀ á sì fẹ́ mọ kí ni Islam yẹn gan. ọ̀bá mọ̀ bá jẹ́ akẹ́kọ̀ọ́ má sàn kankan pa wa ṣùgbọ́n ò gbọ́dọ̀ má sọ òrà àwọn náà lọ́lọ́ máa lò láti tún fẹ́ẹ̀dì orúkọ wa. ọ̀tẹ́ èèyàn ń gbà mí lọ́lọ́ máa fi kófì kí ẹni ìyẹn máa lọ àwọn máa bèrè pé ẹni tó ń sọ ni olóńlọ yìí o ẹni tí wàá mú ẹni láti wá jẹ ọ̀pẹ ẹ̀ ah mi ti àmọ́ pé ẹni tó ń sọ dèrò ah ọ̀tá ẹ̀ olódèrò jẹ́ ń bẹ̀ o mo wá kọjá làwọn èèyàn wá dájú pé pé tẹ́ni tí wọ́n sọ rèé tẹ́ni tí wọ́n sọ rèé ìyẹn tí máa ní káwọn èèyàn máa ti tẹ̀ nǹkan máa ṣọ̀ táwọn kò jẹ́ nǹkan láyé nìyẹn tí wọ́n bá ti jẹ́ nǹkan láyé dandan ni kí wọ́n ti tẹ̀ mọ́ kí wọ́n ṣọ̀tá ẹ kí wọ́n sọ̀rọ̀ ó lọ bí ní àmà ti máa kó jákáyà tá ń kalẹ̀ káfíńyẹn. anábì Mùsá ń gbà tó lóyún rẹ̀ wọ́n sọ pé tìpá yà ti bẹ̀rù kò tó gbóyún hàn síta kò jẹ́ kí wọ́n fura pé nìkan lóyún nínú ilé yẹn ó wá fara pamọ́ ṣùgbọ́n gbà tó wá bí ọmọ yìí tán ó wá kú àti fẹ́ tọ̀ ọ́ ah, báwo ni o ti fẹ́ ṣe ọmọ òkókó ọmọ òkókó kò sí sí ẹgbẹ́ mi kù á sunkún jáde ntòun máa bí sọ fóun fẹ́ nǹkan àbò wọn wà òkè bí wọn ṣe ń sẹwọn yìí kò sẹwọn lọ́rùn àbò ń kàn wọn àbẹbẹ ń fà wọn gbogbo ń tọmọ gbogbo fi ń sẹńdì mẹsẹgì sí ìyá rẹ ìgbè ni. tó bá rẹ ìgbè ni tí bá ń pa ìgbè ni tó ń bá kún ìgbè ni tó bá sùn tí ò wà tí ò fi kọ̀ǹpọ̀tébù ìgbé ní tẹ́ka bá jáde ẹ̀fọn jẹ ìgbé ní gbogbo nǹkan tó yà mọ̀ kókó fi ń sẹ́ni mẹ́sẹ̀jì náà ní pé ilé mọ̀ kókó bá wà nínú ilé kan ní àbá sọ ní ìyẹn kílẹ̀ tó mọ́ ìyẹn gbọ́dọ̀ mọ̀ kó mọ̀ kókó kan wà nínú ilé adún kílẹ̀ tó mọ́ ni kì í ṣe tó ṣe bò ní wá jẹ́ bẹ̀rù fún yàrá mi Musa alayhi salatu wa salam agbógbà tó wà nínú kò sẹ́ni tó lè fura pé nǹkan kan dún bẹ́ẹ̀ èmi ni mò ń fìlè bó ń jaun pa ó ti wá dáyé báyìí báwo la ti fẹ́ sọ táwọn ará àdúgbò onílé kejì ò mọ̀ bá sọ. wàá ó ṣáyé ìlà ummi Musa àná òbí ọlọ́run wa ránṣẹ́ sí ìyá ànábì Musa ó fi mọ́ bá a ṣe pé kì í ṣe wáhàyè ti àwọn nàbó wà táwọn ànábì ọlọ́run. ọlọ́run wá fi hàn òfin òfin ní ní ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ ká mà sí ilham ní Allah subhanahu wa ta'ala ọlọ́run wá kọ́ bó ṣe fẹ́ tọ́ ọmọ ìgbésí fẹ́ fún lọ́mọ bó ṣe fẹ́ fún lọ́mọ nírọ̀rùn. báwo ni ọlọ́run ṣe ní Musa kí ìyá Musa fún lọ́mọ ó gbé sínú àpótí فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني ọlọ́run ní sẹ́rù ń pa ẹ̀ pé báwo ló ti fẹ́ ṣe ẹni tí wàá ṣe àwọn olùmọ́ ní àlàyé tọ́lá wọn bá ń sọ yìí pé kó gbé sínú omi wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé tó bá ti fún lọ́mú tán ọkà àpótí kan wá ju sínú rẹ̀ ìyá anábì musa wá so okùn má àpótí ó wá rọra gbé sórí omi ó wá di okùn mú tó bá tún ti kọ́ ọmọ yẹn tó ti bùkátà tó tún jẹun a tún rọra fa ọkùnrin sọ́dọ̀ á tún fún tún tún gbé sínú Má pààyà ọ má bẹ̀rù. Nǹkan tọ́lọ́run, nǹkan tó bá jẹ́ nǹkan tọ́lọ́run. Tọ́ta fẹ́ bàjẹ́. Kọ́ta yẹn fẹ́ gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀gbẹ̀rún. Wọ́n lè rí bàjẹ́ o. Má bẹ̀rù pọ̀mọ́ balẹ̀ o. Ọlọ́run ọba ń fi lọ́kàn balẹ̀. Wọ́n kọ̀ ọ̀rọ̀ ọmọlákùn kankan sí kò gba wáhàyè bí àwọn àlọ́bí ọlọ́run ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ lọ́hùn ẹ̀mí rẹ̀ ń balẹ̀ torí káyà rẹ̀ ń já tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́hùn bá wa ń fi lọ́kàn balẹ̀ pẹ́ rárá. làtọ̀kọ́ bí wà látọ̀ sàlẹ̀. ọ̀rẹ́ banújẹ́ tèmi ni mo wá bímọ tí mo wá gbé sórí omi wo táwọn bí ẹbí wọn ti pa tiwọn ọjọ́ tí wọ́n ti dín wọn tí wọ́n ọ̀sáyé pẹ̀lú gbogbo wàhálà pẹ̀lú gbogbo ìdààmú وهلا على وهلا أفضل في عامل قلت يوقف فصاله وهلا على وهلا في اللون gbogbo yẹ wá bí tán ọdẹ fura wo táwọn eléyìí wo má banújẹ́ lórí ibi tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ fúyẹ́. ó fi wá fa sí ànábi ìyá ànábi musa fi wá fi ọmọ yìí lẹ. iná rọ́ọ̀dù ilé ìkìwájà. هذه هذه هي البشارة من الله سبحانه وتعالى الخالق الله أكبر القهار يروتون نلون في عليه أولون أبا منتابع شرمي شرمي ẹrin tá ń pè ní ìlhàmù ń gbà mí a máa wáyé tọ́lọ́ àdèmájẹ́ kí èèyàn máa mọ́ ọmọ sí pé kó má dàbí gbàtẹ́yìn kan sọ̀rọ̀ fún yàn yàrá mi ta wá jókòó wa ronú tó wá ń wá sínú làákàyè rẹ̀ ńtọ́nà ọba fi mọ̀ yẹn ni tóra gbọ́dọ̀ ṣàlàyé ká ṣe yàtọ̀ láàrin rẹ̀ àti ìwà àyè ti àwọn ànábì ọlọ́run. Mùsọ́lọ̀ ń wá fi mọ̀ ń gbà náà pé iná ọ̀rọ̀ dúró ilé ọmọ yìí a máa Ó oh, fẹ́ ìkáyà tó lè pọ̀ jù ṣùgbọ́n àwọn àjọmọ̀ yẹn padà wá báyìí. ìyọ̀ǹda rẹ̀ jẹ́ kó máa lọ lórí omi jẹ́ kó mọ̀ mí máa lọ. jẹ́ kó lọ síbi tí wàá tẹ láyè tọ̀ tí wàá máa sùn tí wàá máa jí ní rọ́ọ̀rù tí wàá dẹ̀ máa jẹun ọ̀fẹ́. rà filẹ̀. ọ̀rọ̀ dúró ilé alukurani kì í ṣe ìwé sàn. rọ́lọ́wọ́n bá wọn ni wọ́n wá ṣàlàyé lẹ́kùnrin lẹ́ à ń bọ̀ à ń bọ̀ wá fún dá ọmọ yìí padà fún ní rọrùn. ọjà ìlú mi náà ìbò mi sàlẹ̀. kódà fọkàn balẹ̀ o ti mà ní anábì ọlọ́run ọba tó ń sọ. ọjà ìlú mi náà ìbò mi sàlẹ̀. òun náà wá ń sá pé ìmọ̀lọ́rọ̀ máa yí o níbi ìṣe ìṣe ọlọ́run lọ́mọ náà bàbà níbi ìṣe kìíní kan tó bá bá ṣe ń gbọ́ àwọn àwọn ọmọ àwọn ànábì ọlọ́run tàná ọ̀rọ̀ wọn máa ń yé mọ̀ báyìí náà ni ọmọ tí mo yí náà tí mo ń wò yìí ìhà mi tọ́lọ́ fún mi nìyẹn kó wa kó wa yàn dà rẹ̀ kó wa fi jìn tọmọ yìí wá jìn tí àwọn ará alẹ́ fèrè àwọn olùtakọ̀tọ̀. olùtakọ̀tọ̀ alùpùpù liyakun lahum àlùwàwàn wà hàzànà. àwọn tí fìrà ń jà sísá pé máa bá mi fún sílẹ̀ ẹ̀rọ ọmọ ẹ̀rẹ́ ń tó bí làwọn bá hin iná bá rí ọmọ lórí omi. Eh, eh, eh àpótí wò lè kílẹ̀ Fàlídà bàtà òru ọba ṣì àìrìnrìn àìrìn. Ẹ̀dẹ̀ mọ̀, ní abágbèrè tó ju tiẹ̀ lọ tó jẹ́ ìmọ̀, ọlọ́jàbọ̀ fọ́gà rẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba ló dáàbò bà lóde Musa kò jẹ́ kí wọ́n ti gbénú pákọ̀ tó tóbi kó máa bá tiẹ̀ lọ. Ọ̀gá àti ẹ̀rí kan náà lórí adé padà ni. Allahu Akbar. Àlọ́ ọlọ́run ọba ló ń kọ̀ǹtrólù ohun tó ń ṣẹlẹ̀ ó kọjá táwọn lè sáré take decision wọn ò dúró bẹ́ẹ̀ làwọn bá jẹ náà bá hi ẹ̀ bá ewé lélẹ̀ ni wọ́n ṣe pé kí wọ́n hi báyìí kí náà máa kọ́kọ́ ń wò lára ọmọ tó bá ti ní báyìí ìsàlẹ̀ ni àkílẹ̀ bá ń sàlẹ̀ ilé ìwọ́kùnrin ni akọ lára wọn rí a lè sọ fún wa pé ọdún tí wọ́n bí ànágbè mọ́tà yìí alùpùpọ̀lá tó sara ọdún tí fìràwọn yà kalẹ̀ pé nígbà tí wọ́n wá ń gbà ń mọ̀ràn pé àwọn ti fẹ́ pa gbogbo àwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin ò ní ẹ̀kún tó bá tó kà nínú àwọn ọmọ táwọn tẹ̀ fi ń ṣerú táwọn ló ń pọ̀ yí pọ̀ yí rè o kí ni àwọn wá fẹ́ ṣe oṣù wa mú ọ̀rọ̀ kalẹ̀ tó dáa ẹ máa pa àwọn ọmọ yìí lọ́dún kan ẹ tún máa fi wọ́n lẹ̀ lọ́dún kan tó ń túmọ̀ pé àwọn ọmọ tó bá ti bí lọ́dún ẹ pa oko wọn tó bá fi lọ́dún tó ń bọ̀ ẹ fi kúkọ àwọn ọmọ yẹn lẹ̀ ká lè máa rí àwọn eléyìí ẹ̀dùn lọ́jọ́ iwájú ká lè máa fún wọn ṣe rúgbà táwọn yẹn bá ti ń dàgbà ọdún ẹ fi wọ́n lẹ̀ má pa wọn ọdún yẹn ni wọ́n bí ọmọ ẹ̀yà ànábì Mùsá ilé tí ń ṣe Harun ọdún ẹbẹ̀rẹ̀ sí pa wọ́n ọdún yẹn ni wọ́n bí ànábì Mùsá ọdún ẹ máa fọ ọmọ kankan lẹ lọdún yìí o ẹni yóò kó bíbí yóò kó ti jáde ẹ bá pa wọn ọdún ẹ máa pa wọn ni wọn bí àlejò wọn. fàyẹ̀dà pàpà mú àlùfíù àwọn ẹlẹ́yẹ̀kú nàlàhùn àdúgbò wọn wà hàzànà ń túmọ̀ sí pé kò yẹ ká níbi musa ẹ̀ sí tí kì bá ń ṣe fàánù ọlọ́run àwọn wá dé wọ́n wá rí pa ìkan náà àwọn sáwá tá à ń pa kiri rí ilé ìkẹwọ́dé lọ wọ́n bá tún bí ọmọ yẹn ní kígbe ìbànújẹ́ ti pé à inú wa ọdún tí ń sáré àtẹ̀rúkọ́ ọmọbìnrin ní bàtẹ̀jọ́ ọmọbìnrin àtẹ̀tún wa wúlò kí wá lé lè sáré sí ọ. wọ́n bá gbé wọn náà lọ sábà fọ́gà wọn ìyàwó ọ̀gá ni wọ́n bá ń lé madam

قرة عين لي ولك تقتلون ما شفت أنا بموسى جافي ìyàwó fìràánù rí à ń bọ̀ wá sọ̀rọ̀ ìtàn ìyàwó fìràánù náà tó padà wá tà lásìkò tán ayé rẹ̀ akbar ọlọ́run ọba wa bu ẹwà ọ̀pọ̀ sára anábì musa lẹ́sẹ̀kẹsẹ̀. ojú ìyàwó fìránù wa kú lára rẹ̀ bó ṣe ń wo ló tún tù wò ìmọ̀ ọmọ rẹ̀ bí ò dẹ̀sí ìbímọ ìmọ̀ ọmọ rẹ̀ ìmọ̀lélẹ̀ yìí. Ah, kúrọ̀ tún ẹ̀yìn ilé wa la. ilé kí lè lè jẹ́ tuntun ojú fún wa ilé kó jẹ́ tuntun ojú fún wa ká má pa ilé yìí àti rí ti ọmọ náà lọ tí bọ́mọ tí bísán náà ó lè ó lè gbọ́lá tí bọ́mọ tó máa bí láàárín ìlú ni ọ̀ṣun kùn mí lélẹ́yìí odò kùn mí lélẹ́yìí omi ló fi lè yí wa ó dẹ̀ lè jẹ́ pé ọlọ́run mọ̀ fi kàn fẹ́ sí ti wa láàfin yìí ìdí ah, ẹ̀ yé wa ẹ lè má pàtà kò sẹ́ni tó tó wá kílè mẹ́ pé ọmọ tèmi ẹ̀wà ni láàjà kòtòlò àtàlẹ́bí kì í sọkọ rẹ̀ gangan ní ọmọ òun kàn gbé construction máa pa ọmọ ọmọ ló fi lọ kẹ́lí máa kó sọ pé láàjà kòtòlò láàjà kòtòlò ẹ̀yin tẹ̀ ń bá wa pa wọ́n kiri yìí ẹ má pa eléyìí kò sọ pé má pa ẹ má pa eléyìí ẹ sílẹ̀. àzá àlùyọ fa àná. ó ṣe é ṣe kọ́ ọmọ eléyìí wúlò fún wa. àwọn àtàkùn bá tó wà ládàá ó ṣe ṣe kó ṣàǹfààní ó ṣe ṣe ká rí lò ó dẹ̀ ṣe ṣe ká padà wá sọ́dọ̀mọ́ a lè sọ́dọ̀mọ́ wọ́n lè sọ́dọ̀mọ́ ìmọ̀ ọmọ ni. ọlọ́run ní gbogbo wa tó náà ń dámọ̀ràn yìí.

kò máa jẹ yà torí tí wàá sọ pé but madam àkóhun tí kò sí tọmọ kan fi ṣe onítọmọ túkù náà fi ṣe àpá ọmọ kan náà láti lẹ́nu dání ọwọ́ rẹ̀ sọ ló bá tó jẹ́ gbogbo àwọn advisor oríṣiríṣi nǹkan kan táwọn ìjọba wa máa ń yàn síra yẹn dígẹrẹ òwò ẹjọ́ máa gba sọ́láàrì lọ́pọ̀lọpọ̀ wọn kò ní ìkankan ní advice gbogbo ẹ̀fọ́ gàá ẹ̀rọ ìgbà ti parí gbogbo ẹ̀ ṣe àbẹ́yìn máa rí pé ẹ̀yẹn lọ bẹ́ẹ̀ nìkan tó ń bá jẹ́ àdìváísà fẹ́ṣẹ́ àdìváísà ẹ wá sọ fún fẹ́ fẹ́ ẹni kankan tẹ fẹ́ sọ fún wọn nìkan lè báyìí sọ fún wọn ìpẹ́tẹ̀lẹ̀ ẹ̀rí pé kò máa máa sún ẹ̀lì ní kéṣì ọ̀rọ̀ yóò máa wọlé lọ. kò sáṣẹ kò sí mọ̀nà kan àwọn ọmọ náà kí n wúlò ní ìyàn kí n nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni yìí ní mọ̀nà wọn kì í sílẹ̀kùn mọ̀nà lẹ̀ àwọn kan máa ń di etíkẹ́kù ni ṣùgbọ́n àwọn alágbára àwọn aláṣẹ sànà máa ṣílẹ̀kùn mọ́ wọn lẹ̀. ló fà tó jẹ́ pé àwọn yẹn kì í sábà ṣiṣẹ́ ẹ wò bá sí balùwẹ̀ ìgbà tí anábì sàlámà alẹ́ sọ̀rọ̀ tó sára fún pé lẹ́tà anáṣẹ́ ti kókó gbà sílám. ẹ̀rín tó ṣe ni lẹ́sẹ̀kẹsẹ̀ ó kọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tán wà láàfin pẹ̀lú rẹ̀. ní ìní olùsọ̀rọ̀ ìlà ìṣẹ́ ما كنت قاطعة أمرا حتى تشهدون ó dìde sọ fún wọn pé wá o lẹ́tà kan ni mo ṣe jẹ́rẹ́ láàfin o ẹnìyẹn ní ìnáwó ti ayé ayé ti dáàbò jẹrẹ ìnáwó mi sùn lẹ́yìn máa ta wá ìnáwó mi sùn ìlà. kan fi ránṣẹ́ kódà kìtà abúkẹ́rì ìwé àpọ́nlé nìwé náà tó ń pè ní náà ó pọ́nlé pọ́pọ̀ kódà èmi gan yẹ̀wò báyìí wọ́n pé kí n kàn ṣe ìwé kan lọ́dún yẹn kan ràpùràpù o. ẹ̀gbọ́n kó jẹ́ kíkì tó fi kọlifáì lẹ́tà tó ti làmọ́ ọ̀gbìn ránṣẹ́ kìtà abúkẹ́rì ó ní náà tó dẹ̀ àdírẹ́sì lẹ́tà náà ni pé ìnáwó wọ́n ní látọ̀dọ̀ sùlámà ní lẹ́tà ìdí wa o. ẹni náà tẹ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pé mo bẹ̀rẹ̀ lẹ́tà yìí pẹ̀lú orúkọ ọlọ́run bàjọ́ káyọ̀ bàjá kẹ́ ọ. alátàlú alájà wà lónìí mùsùlùmí. ó ní tí wàá dé ìmọ̀ ohun tó kọ sínú lẹ́tà yìí kọ́ńtẹ́ǹtì tó wà ń bẹ̀ ní fún sọ fún èmi. aláàtàlù aláyà. ó ní ká máa bọ̀ káwa wá bá wọn. wà tó ní mùsùlùmí. kí ni nǹkan tó ní káwa ti kò yín bá ti wá fún ìyàwó ọmọ rẹ̀ wá fún sílẹ̀ kòkò wá fún kòmà ẹ̀gbọ́n tó ní káwa ṣe ni. tó ní mùsùlùmí. ó ní káwa gbà sáà. mo tó kọ̀ wá pé káwa ṣeré o. Kílẹ̀ yín rí iná jí. Ọ̀la ti yẹ ayélujára abudu ní ìdí àmúrí. Mọ́yàmú ní Abíbalẹ̀ Màlíkèsó ni ẹ wò. Àtúntò ìdí àmúrí. Kí ni tó sọ tó wà lọ́kàn mi? ẹgbà mi máa rìn làmì lọ́yẹ̀. máa kún tó kọ́ bí àtàlẹ́ àmọ̀ràn ní àtàtà àtẹ̀ṣẹ̀hàdó. ẹni tá a jẹ́ ń sọ yìí ẹni tá à ń sọ yìí ọlọ́lá ni obìnrin tọ́lọ̀ wọn bá tẹ owó pọ̀ lábàrà yìí pọ̀ ọlá yìí pọ̀ sàkánà ọlọ́wọ́n bá wà láyé. kódà fúnfúnfún tí ó lọ sọ́dọ̀ rẹ̀ tó rí gbogbo ọlá yìí ìkan nínú ẹyẹ tí àlejò ìdààmú ló ń sìn. ìwádìí àdúrà tán dábìlì fún. ká máa pọ̀ ju ìtàn rẹ̀ ẹyẹ yìí lòun rí ọlábọ́lá ṣe pọ̀ tó tó wá lọ sọ fún àlọ́ ìsìlámọ̀ pé mo kàn ṣe fàájì jáde lọ ìlú kan nìyí ṣùgbọ́n ìlú tí mo lọ yẹn obìnrin tó ń ṣe ọba fún wọn bẹ̀ tó jẹ́ lórí wọn lù náà ah, ọlọ́run ọ̀gá ẹ má bínú ta ọlọ́run kẹ ọlá ó kí obìnrin náà ọlá pọ̀ púpọ̀ nǹkan ọlọ́run bá bùn. Ah, ó ní kọ́dọ̀ àgásà wọ́n là á kì í ṣe pé mo ẹ̀ ẹ̀sà ẹ̀ tó ní agbára ni. wà kí ni ẹyẹ yìí sọ yìí. ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá ti fún ànábìsì náà tó ti tọrọ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ní ó tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹnìkan wá ẹyẹ rẹ̀ wá ròyìn ẹnìkan fún pé ó lága kan tó ní agbára tó ní ọmọ bí yẹn máa fi ọ̀pọ̀lọpọ̀ kìí fẹ́ kẹ́ nìkan ní kí náà ló fà á ti kówó jẹ kówó jẹ fi pọ̀ tó yìí náà kó pamọ́ kó náà tún fẹ́ fi ó fẹ́ fi ipò kan lọ́la wọ́n lè máa sọ pé kí tí mo òun kàn bí ẹni pẹ̀lú anabi sulaiman ti anabi ọlọ́run bá rẹ̀ ọlọ́run bá rọ̀ ọlá fún alayhi salatu wa salam ìwà tí lè wá ń sọ pé ń tó ń rí iṣẹ́ mà lẹ́sẹ̀kẹsẹ̀ structure tí anabi sulaiman kọ́kọ́ dì ní kókó kọ́kọ́ pé àwọn ọmọ ogun rẹ̀ jọ bóyá ẹ̀jẹ̀ kùn yà sí ẹni bí ọ̀rẹ́ kọ́bílà ayé àtúnì mùsùlùmí. mo ti mọ̀ kọ́kọ́ ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ta ló fẹ́ lọ sí àga yẹn fún mi kó nǹkan tó dé mi mo ń níjà gan ẹ̀ láwọn sinmi báyìí báyìí báyìí báyìí ẹni tó ń kọ́kọ́ sọ̀rọ̀ tó wọn lọ gbé wa. wàhálà ìmúrí tó ń bínú níbi ní àtàkì kàbíyí kọ́bílà àǹdàkú màmí màkà bí káwáyé ní alẹ́ ìhìlà kọ̀wé ìjọ́nù àní. ìrísí mẹ́ta lè tẹ̀lé ìkànnì náà wà lè jọ̀nù táwọn ìgbà náà lè wọ́n ránṣẹ́ olóyún ọ̀gá ìmí alọ́jọ́ ọ̀gá. màá gbàgbà yẹn dọ́dọ̀ yín jùlọ. ìlà àǹtẹ̀ fún mi ní bàbá ah, dé mi tẹ̀ wá ẹ̀kọ́ tí jókòó padà. wọ́n tí àyẹ̀kan sọ fún pé máa lọ ni. kẹ́ ẹ dìde kẹ́ tó jókòó padà mo ti gbàgbà dé. Ah. àlọ́kùtà mọ̀ pé ìyẹn ṣe fẹ́ ọkọ lọ lẹ́sìn àìdáhùn àìdáhùn lẹ́sìn. ọkọ lọ kàdìdì ọ̀dọ́lá yàrá ilé nìkan tọrọ fún. ilé yà ń orúkọ rẹ̀ ní asùnkùn bọ̀dọ̀kọ̀yà òun wá ní ìnájú wa ọ̀gá. àti kàdìdì. ìdarí ètò ìgírí tó sọ yẹn ti dìnnà jù. àti kàdìdì. màá gbàgà dọdọ yín bíi sá. ọ̀bìnrin ayọ́rù tàbí ilé nìkan tọrọ fún ká. n tí nídìí ni ó yá lọ ẹ fún mi láti ẹ̀kọ́ yá kẹ́rin tẹ́lá ti fún mi instruction ti ọyá kótó sẹ́ni kótó yà àgàtúndé ọlá tó ju ọlá lọ mú kí n náà ah, ọ̀gá ẹ̀jú wọn lọ ọ̀gbọ́n ọmọ ṣe awú tó bá rí pọ̀gà rẹ̀ ń ṣe dáadáa ẹ̀rú dẹ̀ bàmúdẹ̀ ẹ̀wọ̀n náà pátá ló tún fẹ́ máa lu kọ̀ǹtìtì pẹ̀lú ọlá ọ̀gá wa ọ̀gá mi pàṣẹ àgádì ìgbà tí ń ta fẹ́ lò ń délé tàbí jábẹ̀ lórí pé tàn kan ní sẹ́kọ̀ọ́ pọ̀ mí bárábìnrin balikirisi yìí ṣe lọ́lá tó bó ṣe ní kò tó ní ní àmúrí ohun tó náà bèèrè fún ni pé ẹlà mi lọ́yẹ̀ kí ni ká ṣe o ọgbàmà gbogbo ẹni tí o bá fẹ́ ṣubú àbí kó gbàmà ọ̀rọ̀ lọ́dà ẹni rí tí wọ́n nílà ká ìdún ọpá yà ọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí sọ́gàn sọ fọ́pọ̀lọpọ̀ àwọn gọ́ọ̀nà ohun tí wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn senators ohun tí wọ́n sọ fọ́pọ̀lọpọ̀ àwọn president onípẹ́ ọ̀gá fífi ní sókè sáà no problem in fact níbi tá a lọ ń sọ̀rọ̀ yín dáadáa ń dẹ̀ sọ̀rọ̀ yín wọ́n ti ní pé wò arákùnrin arákùnrin gbówó tí wọ́n fún wa jẹ́ ló kún máa bàjẹ́ kì í ṣàwà má ọ̀gọ̀rọ̀ àwọn tó súnmọ́ náà jẹ́ ṣe sọ jẹ́kẹ́ mínà jẹ́ níbẹ̀ lọ òun náà ló fàyé jẹ́ lónìí fìráùnù náà ti àwọ rẹ̀ ọlá àtagbára tí wọ́n lò wọn gbà wá mọ̀ràn lẹ̀ ìbájá fàyẹ rẹ̀ lẹ̀ ní àbáfọ nínú ọ̀sán wọn wípé ẹnìkan jáde náà tó ń tẹ̀ wọn pé má jẹ́ ó dàtó bá rí bẹ̀jẹ̀ tó bá ti ń dín wọn jẹ́ ká máa kó wọn ká máa kó àwọn ọmọkùnrin ọ̀sọ́dọ̀ àtàwọn ará ìlú tí ò ní sọpọ́tì ní ohun tí wọ́n ń ṣe ṣùgbọ́n wọn sọ̀rọ̀ sọ ẹ lọ pa wọn ẹ lọ pa wọn náà ló fà á tó fi jáde pẹ́ńpà tó ń pè yẹn náà jì fún ọ̀sán tó sọ pé ọ̀gá ẹ ti máa ní ká máa pa ẹ̀ ẹ̀ pa àwọn tó kù ó dà ara ẹlẹ́ni nínú ọdún wa tó sọ àbájọ má ti kọ́ ọmọ ìdíbi ká nípa mọ̀kọ́ ọ̀gá ìyàwó ọ̀gá má ní ká má pa ni. ṣùgbọ́n wọ́n dákẹ́ náà ókè mà ókè mà náà ni ó ní ẹ̀gbọ́dọ̀ pa náhàyù náhàyù ẹ̀gbọ́dọ̀ pa ẹ̀fílẹ̀ Asa ayẹyẹ fa'ana. Ó ṣe ṣe kó sáfà ní fún wa. Wọ́n dẹ̀ ṣe ṣe sápàdà sọ wa. Bí dúró, lọ́la. Musa, padà rí wọ́n fi ọlọ́run wa ń sọ ń pè pé ṣùgbọ́n wọn ọmọ tí wọ́n táwọn ṣe yìí wọn ọmọ ẹ̀yìn rẹ̀ ọlọ́run ò dẹ̀bi hàn wá. ọ̀dọ́ ọlọ́run bá kó jọ ọ́ má ṣe àtúbọ̀ ṣàánú wa. ó gbà wá ó túbọ̀ gba ẹ̀sìn wa láàyè lórí rẹ̀ ó túbọ̀ gba wa náà láàyè láti lè ṣe ẹ̀sìn yẹn náà ní rọrùn. àwọn àbí ọlọ́run tó máa fún àwọn ọ̀tá rẹ̀ láàyè láti lè kó ìnira bá wa. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم لا اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا يا رب العالمين وصل اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته